وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم لا جاء صلاتنا كما بام على إلي النبي أتي صحابة أتي أبو أما تمبات ليلنا وتشلى محمد صلى الله عليه وسلم títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. a máa tẹ̀síwájú bí nínú tafsiru suratul Baqara eléyìí tí a máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní dédé irú àkókò yìí tí a ti pọ́jọ́ ti fẹ́ lọ díẹ̀ mọ́ wa lọ́wọ́ látara kàtíkiri kan àti ní dédé irú ọjọ́ báyìí náà òun náà la máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ náà a máa wá tẹ̀síwájú láti tún ṣàgbéyẹ̀wò tèmi àwọn àmìlú wa àmìlú wọn bá wa subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí kìí fi tọ́lọ́wọ́ tà nábì ọ̀rọ̀ dákun má jẹ́ òtẹnu wa jáde o ọ̀rọ̀ ìfẹ́ inú àfa oníwàásí ẹgbẹ́ bá ti máa wí gbogbo ògbà yóò tọ̀ dáhùn bọ̀ níjọ́ tí ń bá ti ń fìfẹ́ inú sọ ọ̀rọ̀ dákun má ṣe wa lọ́rọ̀ fẹ́ inú ogbon tí a bá sọ yà nílé ní olùwàmọ́ṣáájú ṣe déédéé qala Allah qala rasuluhu. قال الصحابة آية tí àwa ń bá lọ a rí pé bí a ti wọnú àwọn àyà yìí ọ̀nìjọ́ tó lù wá subhanahu wa ta'ala tí ó ti bá ọ̀rọ̀ lọ bí tahwilul qibla njọ àti wọnú àyà tó ṣàlàyé bọ́lọ̀ ti gbé qibla kúrò ní Baytul Maqdis tó dájú rẹ̀ kọ́ ọ̀nà al-Ka'batul musharrafa òun lawa làwọn bá débi àyà tí akégbẹ̀yìn àyà one hundred and forty six lénìí àwa máa kí àyà one hundred and forty seven àmà wa rí lọ́nà nù abẹ́rẹ́ ọ̀húnlá subhanahu wa ta'ala ká sọ̀rọ̀ kó yéèyàn alọ́dà kó má ṣàṣì fún wa nígbà kó yé mi wọ́n sì bá ní sọ̀rọ̀ ká gbọ́ yé ọlọ́dà kó má ṣàṣì fún wa nígbà kó àṣìṣọ́ àṣìgbọ́ ọlọ́mọṣẹ́ àlàkàlùkù wa kò mẹ́ sàn. أعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون كما أرسلنا فيكم رسولا ربكم يتلو عليكم آياتنا يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكن ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين هذه الآية آية الواوات بواسرة تشبه نالا كيسو لارو ونقولون طلب الله سبحانه وتعالى سوقي الحق من ربك الحق من ربك فلا تكونن من الممترين هذه الآية جمهور القراء ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ alukur'ani yẹjú lásìkò àwọn tí wọ́n ti lọ́nà àwọn onímọ̀ àwọn àgbà àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ nípa ìlànà alukur'an tí wọ́n lẹ́kọ̀ọ́ nípa àwọn ojúpọ̀nà wo làá máa ń ké gbogbo oríṣiríṣi àwọn ojúpọ̀nà táàbí máa ń kí àlùkùrá gbogbo ẹ̀ lólúwa ní kó yé wọn àwọn tó wá pọ̀ nù wọn tí wọ́n bá fẹ́ kí àyà yìí wọ́n wà ní alhaqqu min rabbik alhaqqu min rabbik bi rafa alhaqq wọ́n fọ àkùbẹ̀ ní rọ́fọ̀ a sì nínú wọn náà gbà táwọn òkè àyà yìí àwọn wá ní al-haqqa min rabbik. al-haqqa min rabbik. fala takunanna minal mumtarin. fala takunanna minal mumtarin. méjèèjì tábà padà sínú ilmu nahal. nítorí ilé fún wa fún kan rọ́fọ̀ tá fún kan násìbò tí ìrọ́bù wọn bá ti yàtọ̀ báwọn. takhriju tá a bá ti fún wọn kò lè jẹ́ kankan náà wọn. الحق wọ́n ní tó túmọ̀ sí ni pé hada alhaq min rabbik alhaq min rabbik ولا tó jó dodo النبي ti wá látọ̀dọ̀ olúwa rẹ̀ yìí orí anábì alhaq bẹ́rún ọlọ́n padà sí gbogbo ń tà lẹ́gbàá muhammad sallallahu alaihi wa sallam tó mú wa bá wa gbogbo ń tà lẹ́bi gbé wa min tawhidin níbi ọ̀rọ̀ tawhidin ni wa ibada wa ibadatin àtàwọn ọ̀rọ̀ táàbì jọ sí fọ́nà ọba ni wa muamalatin àti gbogbo ọ̀nà bò láti ń bára wa lò abẹ́ tẹ́ra wa abẹ́ lọ́kọ abẹ́ tajà abẹ́ níyàwó gbogbo ẹ̀rọ wọ́n ní gbogbo ẹ̀rọ lọ́wọ́ wa ló ń túmọ̀ sí pé alhaqqu gbé kúrò ní Baitul Maqdisi ta níbi tó kù tó máa dájú ní الكعبة المشرفة هذا الحق من ربك eléyìí gangan ni لا látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ Olúwa rẹ̀ àwọn tí wọ́n wá ṣe tí wọ́n pè ní násùgbò pé ìntàfin alhakani rọ̀bì wọ́n ní tọ́lọ́wọ́ bá ń sọ bẹ́ẹ̀ fún àdínẹ́bù àmọ́ àmọ́sọ̀lá àtàlámi ni pé ìgbà wàhálà àwọn ará bíi pọ̀ ṣẹ̀pá ní gbẹ́jọ́ tọ́lọ́wọ́ bá gbé kíbùlà kúrò níbi tí wọ́n kọ́kọ́ àwọn alìmùsìrìkúnà wọ́n pariwo àwọn ahalul kitab minal yahudi wan nasara wọ́n pariwo ariwo tàwọn yahudi nasara ó ní kí àwọn gbé bọ́ta pé a ti sọ fún yín irú ẹ̀ náà láriwo àwọn alìmùsìrìkúnà min kufari Quraysh ariwo tí nígbà tó lọ́dà nábì ní kíblà tó kù tó wọ́n mọ̀ dájúkọ ó ní alkaaba wọ́n ní kò tán àjọ pé ìwájọ ní tẹ́ níwá kí ni ìwájọ ní àti ní wérò ní sẹ́ríkẹ́ ńgbà tó rí kóhun dé Mẹdínà táyé gbà tán tìlú gbà tán ẹ̀sìn àwọn bàbá wa táà ń ṣe tó ní ò dáa mọ́ ibẹ̀ náà ní kínú ibẹ̀ ní padà sí káábà lọ́dọ̀ àwọn lárúbáwá sí rèé ilé ibi tán ti máa ń pàdé sọ̀rọ̀ òòṣà ni ààyè ibi tán ti máa ń dámọ̀ rẹ̀ bọ́ ni wọ́n bá ní pé àá ìrúléwòrè àwọn bá sọ́dún yóò sà ṣùgbọ́n wọ́n gbọ́ pà nẹ́bì ó ti wá padà tún ṣòfin fáwọn mùsùlùmí ọmọtán e pé káábà ni ẹ máa dájú kọ wọn ní pé tẹrígbó náà mọ ilé òòṣà wa tẹrígbó náà mọ ilé wa òun náà mọ̀ á ti sọ fún yín pé jọ ní wá àwọn kèfèrí kùfàrù Kùrẹ́ṣì ariwo yìí làwọn ń pa láti Mẹ́kà ariwo yìí náà ń pa láti Mẹ́kà ariwo wá tíráàbù láti Mẹ́kà ó dé Mẹ̀dínà àwọn alùkìtàbì tán bẹ Mẹ̀dínà nílẹ̀ Yahudi wà ní sọ́rọ̀ àwọn náà bá tún bẹ̀rẹ̀ ariwo pé àṣẹfà ah, sọ fún ìjọ́ tọkùnrin ìdé tí ń pariwo ráìláìlọ́lọ́ àti ní ẹmọ́ tẹ̀lé ẹmọ́ tẹ̀lé pé ọgbọ́n ní ń bàbá rẹ̀ ọ̀rọ̀ wọn àtọ̀rọ̀ àwọn kò fárú kùrèṣ ó wá ń dọ́gbọ́n ti bí ẹni jọ ara wọn àwọn mùnáfìkì tán wá rá àwọn mùsùlùmí tán rá àárín àwọn sàbí ànábùwà Muhammad sallallahu àwọn náà bá tún bẹ̀rẹ̀ ariwo tí a àṣebi tọkùnrin yìí ń alkaabatul musharrafa wàhálà tó dálẹ̀ nínú ìsìláàmù ìjọ náà àwọn mọ̀láfìkì wọ́n sì kú ọ̀nà ìsìláàmù tó bí ẹ́sì táwọn ọ̀rọ̀ bá ń ṣẹlẹ̀ kẹ́nìkan mọ́ mọ́ dẹ́rù bẹ̀nìkan mọ́ ó dàbí ìgbà táwọn ọ̀rọ̀ lọ́lẹ̀ yorùbá náà ẹ má ṣe jára bí mọ́ ẹ má ṣe ẹni gbogbo àkójọ áà ó dá ìsìláàmù ìjẹ̀ tí wáá ṣúwọ́ báyà àti ìsìláàmù mọ́ ìjọ ọlọ́run ni wọ́n mọ́ dájú kọ bẹ́ẹ̀tùlì mọ́ kídísì mọ́ náà àwọn kan náà láwọn òṣè ìsìláàmù mọ́ nítorí ẹ̀

wọ́n ní látara wàhálà yìí wàhálà náà wá pọ̀ ìgbà wàhálà wá dáa nìkan ọlọ́run náà ti wá sọ ayé àyíká lè fà nìyàbí ló fi wá wá náà sùgbù pé alhaqqa min rabbik wá gbé wá ní uslubul idra lọ́dọ̀ àwọn onínáhàwò gẹ́gẹ́ bá ṣe fún násùrù ń tá wà ṣe taqdiru síbẹ̀ ni pé ilzamil haqqa min rabbik ilé òdodo tó wá látọ̀dọ̀ olúwa rẹ̀ ń gbàmú dáadáa alhaqqa min rabbik ní tó fa násùlù rẹ̀ sẹ́wárí àti alhaqqa min rabbik àti alhaqqa min rabbik ọlọ́run wá pa méjèèjì pé rí ànábì fala takunanna minal mumtarin. fala takunanna minal mumtarin. òdodo tó wá látọ̀dọ̀ olúwa rẹ̀ yìí má níyèméjì méje o gbogbo tó ń pariwo káàkiri pé ah, ó padà jẹ́ àwọn bàbá rẹ̀ ààjẹ́rí ah, pé ọ̀dọ̀ wa náà ní pọ̀ ààjẹ́rí ah, pé wájọ́ ní ààjẹ́rí islamu tó múwárí àníṣe mọ́ tí mù náà bì tí wí tí wọn táàlù kìtàbí wí tí wọn táwọn tèlé ní wí tí wọn gbogbo tó ń yọ lọ́ní ànábì fẹlẹ́tẹ̀ kú náà ọlọ́run wa wúbá ìfà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam níwáyé àwọn ti lè rí àwọn kan mọ́ dàmú nẹ́bì láàmú báyìí ó pọ̀ kódà ń gbà mí ìbá bá dà nẹ́bì láàmú gbà mí anábì kò fẹ́ ronú pé ẹtí náà wí gan ẹwùjọ́ sí Islam bẹ̀rẹ̀ ní Mẹ́kà gbogbo ẹ̀ tó bá gba Islam nínú àwọn sàbí ìyá ni ó sọkùnrin ìyá ni ó sobìnrin ìyá ni ó sọmọdé ìyá ni ìyá ni ó jẹ́ fámílì ìyá ni ó jẹ́ bàbá ìyá ọmọ ìyá ni ìdààmú ni ìfòòró ni ìgbérilẹ́nu gbóná ni ìjọdá ìgbóyá tí wàhálà ní pọ̀ ó di àpá ní àpá ẹbá ti mọ́ ẹ̀pá ẹbá ti mọ́ ẹ̀bù ẹbá ti àpá àpá àpá àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ànẹ́bí tábù tọ́líbì ń dó lórí ẹbí ń jọ́nà àwọn náà wà ní ah, lóòótọ́ ẹ̀sìn rẹ̀ tó gbé wá àwọn ògbà ò kèfèrí ní wọ́n jọ́nà àwọn ògbà wà mẹ́rin nígbà nílá àlùkẹ́ ẹ̀sìn kankan fún ọba bẹ̀rẹ̀ lẹ́yìn jọ́ndàmú ànẹ́bí àtàwọn tó gbà fún àwọn mọ̀lẹ́bí táwọn aláwọ̀ ògbà àmáwọn ò ní jẹ́ fìyà jẹ́ làwọn náà bá tún di pé wọ́n fìyà jẹ́ wọn náà ẹ mọ̀ tàwọn náà láàmú náà bá tún kó bọ̀ àwọn ẹbí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó dé lẹ́bù ẹyẹ yàn ẹ gbọ́dọ̀ rajà lọ́dọ̀ wọn mọ́ o ẹ gbọ́dọ̀ bá wọn tajà mọ́ o ó dẹ́ gbọ́dọ̀ fẹ́yàwó lọ́dọ̀ wọn o àbútọ́ níbi bá dúró ó bá fi gbogbo ọmọ ẹbí jọ bóyá ogun yẹn yìí dá nǹkan wíìlì gbogbo wa náà láti ti gbọ́ tó látàkókò yìí lọ pẹ̀lú bí wọ́n ti wí yìí àwọn nǹkan wa tá a ti nílẹ̀ òun náà làá máa pín mára wa lọ́wọ́ tá a sì máa jẹ nǹkan wa ní ìlẹ́bí wa manage wọ́n manage wọ́n manage wọ́n manage ìgbà tó manage dáhàrí kan wàhálà yẹn pọ̀ gbogbo nǹkan ní ìgbẹ́bà kan aláyà àbútọ́ níbo sì yí padà ó wá di pé àtàárọ̀ ṣúgbẹ́ nígbà ní wọ́n lè máa ròyìn jẹjẹjẹ ju ẹ̀ náà àwọn yìí wò gba ìsìláàmù o wọ́n àgbà bàbá nìyẹn bí o amẹ́nu mọ́tẹ́kọ̀ wò ní pé àlẹ́ bíi wa ni mọ̀lẹ́bí wa ni àánú fi ilẹ̀ fún yàjẹ́ tó ń ti bẹ́ẹ̀ kódà wọ́n padà ní ọdún náà kò pẹ́ sígbà náà ìṣẹ̀lẹ̀ kan padà wá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni pé àwọn tó wá kan àbútọ́ nílé ìyá ẹ wá táwọn torí pé àwọn tó ń bẹ́ẹ̀ bíi wọ́n fìyà ń jẹ àbútọ́líbù àtàwọn ọmọ ẹbí náà lára àwọn ọmọ ẹbí náà ni wọ́n ìran kùrẹ́sì làwọn náà wà tó ọlọ́wọ́ dílé ìyá àbútọ́líbù náà wá dúró pé báwọn ìdílé bàbá rẹ̀ bá láwọn ò fẹ́ rí ní rẹ̀ látàn ẹ má gbàgbé kó kan àwa náà o kí láwa ṣe àbálẹ̀ bàbá pàdé lọ́la àádọ́rọ̀ nílẹ̀ wa lórí àwọn arábí yìí ẹjá ṣe mọ̀rọ́jà agbọ́dọ̀ rìvíwù ẹ̀ agbọ́dọ̀ rìvísìtì rẹ̀ orí yíò náwà wà ẹnìkan ẹ̀ bàbá ìwọ ni ọ dálẹ̀ tó bá ti dálẹ̀ ọdí pé mi ló ń sọpọ́tì rẹ̀ àmọ́pẹ́jẹ́ ajẹ́ méjì nìkan já tún lọ bẹ́lú mi náà wọ́n tún lọ bẹ́ntó náà tún kà fún tọ́lú ìlú ìyá báyìí báyìí báyìí lábẹ́ sí lọ́la bóò ni èmi ló sọpọ́tì àwọn adìtàwọn ti ń pé bíi márùn mẹ́fà nígbà wọn dẹ́gbàdé bíi jọ́ọ́dún ó dẹ́gbàdé bá ti dálẹ̀ wọ́n dálẹ̀ báyìí ojú àwọn àgbààgbà yípa rà ní pé ẹ́ kílẹ̀ sọ àwọn táwọn sọ tọ́tọ́ tọ́ mẹ́tẹ́ sí wa tọ́ mẹ́tẹ́ tó tọ́gbẹ́ gbogbo ọ̀rẹ́ ẹ̀wọ́ àbíká rìbíù rẹ̀ o kíní ò dáa ni wọ́n rú àmọ́ wọ́n rìbíù rẹ̀ ìgbà wọn wá rìbíù rẹ̀ ń jọ náà àbútọ́líbì wọn wá láwọn ò bá àtàpá wàhálà mọ́ àmọ́ wọ́n ní wàhálà kan fà ebi tó pàbútọ́líbì ń jọ náà àgbàlagbà òun ló dáa rẹ̀ sí lára wọ́n láàárẹ̀ yìí náà ló padà bá kọjá sálùkìyàmọ́ òun náà wá ra àánú ọlọ́run kan mẹ́mí láti bẹ̀ kí lánàá ọlọ́run tó bá náà nìkan lálùkì àmọ́ ọ̀tọ̀ ń kọ́ gba ìsìláàmù ọ̀ lálùjẹ́ náà ànábì dùn kó gba ìsìláàmù aláta àmọ́ wínú mọ́jẹ́ káànú àánú èèyàn kan ó mọ̀ sí ọ́ ju òfin ọlọ́wọ́ bá lọ báàbù tọ́lìbù ṣe ṣe gbìyànjú ìsìláàmù tó àánú àbútọ́lìbù ṣe ànábì nígbàtà àbútọ́lìbù fẹ́ jáde láyé ànábì pariwo pé á ti ẹ̀ gba yahoo قل لا إله إلا الله تيأس لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله بابا اللي يتابع دي واجه الله وينتي هذه رجوع واجه الله قالوا أن يجي قالوا إلا أما ما هو جيوي لو أبيت أكون أتنقى أترغب عن ملة عبد المطلب يا أبو طالب أو واتي لما يجي ọ wá fi tí bàbá wa bàbá rẹ̀ Abdul Muttalib tó fi ọlẹ̀ lórí ọ wá lọ sí mọ́ nígbà tó jáde láyé gbólóhùn tó jáde gbẹ̀yìn lẹ́nu ẹni pé ala millati Abdul Muttalib ah èmi ò orí ìlànà Abdul Muttalib mo fẹ́ kú lórí ó sì kú lórí ẹ̀ ẹ̀yìn tó sọ́ bí àná ọlọ́run ti padà wọn sọ fún àdẹ́gbà Muhammad pé àwa innaka la tahdi man ahbab ìyẹn jẹ́ tó bá ti wọlé mi ní ó mọ̀nà walakinna Allaha yahdi man yasha gbogbo oníbàbà náà gbọdọ̀ mọ́ sínú pé kì í ṣe kí wọ́n kó wù wọlé nígbà kẹ́ni ìfìmọ̀ ṣe súnmọ̀ gidi ó wù ọ ni ẹni ọlọ́run bá fẹ́ kó ṣe ó ní kínú kò ní ó ṣe ẹni àbá ti kọ ire òyìnbá kò ní ṣe kí ni kò ní ṣe àwọn ọlọ́wà nítorí ìgbìyànjú àbútọ́ níbi iná ó bá dá lùfẹ́ àmọ́ ọmọdé ànámọ̀ nínú òótọ́ àmọ́ bí gbogbo èèyàn bá ń bẹ nínú kọ̀rọ̀ yàrá nínú jàǹnàmọ̀ gbangba wálé àlòwò ti wà nínú jàǹnàmọ̀ tiẹ̀ ẹ̀dàkùn òyìn náà wọlé ní ẹ̀ àmọ́ àánú ọlọ́run kan ló bá àwọn kan ní ó máa bẹ nínú ọgbọ́n nínú jàǹdà ara déédéé ìgbẹ̀lọ́dọ̀ ọlọ́run bá wà ní subhanahu wa ta'ala tó tí mo yá pé yóò wọ̀ náà lóòótọ́ wà mọ́ tóun náà ṣe dáadáa yìí náà ẹ̀mọ́ jà jẹ́ àní jẹ́ ọgbé tí wàá lóun mi nárí tó gbọ́ ọ̀rọ̀ yìí gbólóhùn falátẹ̀kú náà nílẹ̀ ní mọ́mítà yìí náà àwọn ìdààmú tà nẹ́bí máa ń rí látọ̀dọ̀ alúmọ̀ ń fa ká ànábì bẹ fún wọn láwọn nǹkan nígbà nìkan náà ànábì ló rò pé báyìí sẹ́nitọ̀ wàhálà ń pọ̀ wá gbé pòfúsà kan wá wọ́n lè ànábì wá àti rí ọ pé ó dàbí pé bàbá ní ọmọ ṣe kíni rẹ̀ yìí máa àlè rí ṣe ìwọ náà sì rí pé ìwọ náà agbára mi ká wa àmọ́ nǹkan àrùn ní pé já sí báyìí tọ́rúwú àti ẹ̀tọ́ ń polówó àwa náà fẹ́ mọ́ bọ́ọ̀lù àmọ́ bá ti ṣe àbọ̀ ṣílá ìlàhà ẹlọ́lá lọ́dún ní tàbá ti ṣe tó ṣùgbá ti yípo ọdún tó pé méjìlá tọ̀ àwà àjọ tún padà sọ́dọ̀ látú àti ọ̀zá àti manátú àtàwọn òṣàtiwa àti èyí náà oṣù mélòó oṣù méjìlá abáyé tó parí ẹ̀ á tún padà wá sọ́dọ̀ ọlọ́run náà á tún òun náà fún oṣù méjìlá abájọ́jọ́ yìí tán á padà wá sọ́dọ̀ àbíkí ni wọ́n náà ti ṣe yìí

ó wá kú pé tó gbẹ̀mí ìní ṣe fẹ́ mọ rí i àmọ́ eré tí áyà látọ̀dọ̀ ọlọ́run àwọn onítì ìrọ̀ ní lákòókò náà láyọ̀ ò bá sọ̀kalẹ̀ ìbèrè ló sọ̀kalẹ̀ ó wá kú kí ni èsì báyìí ànábì ló àmọ́ tí ó ṣe ó wá wá confused ṣe ń gbà proposal yìí ah, proposal yìí náà wá fún àkótó kúrò àbúrò tó máa bòṣà lẹ́yìn tá a ó fi àjẹ àwọn sàábé yìí ó fi àjẹ àwọn èèyàn àwọn èèyàn dààmú tó ń kíní orí ọ̀là nábì wà ní ọlọ́run wá sọ bá nábì wa muhammad sallallahu alaihi wasallam ìgbẹ́nu suratul isra quran chapter seventeen aya seventy four sí seventy five aláwọ̀ allah subhanahu wa ta'ala ni wàlẹ́wùlá an sàbàtìmẹ́kà làkọ̀dẹ̀kẹ́ ìtàtẹ̀rù kanu ilayhim shay'an qalila إذا لأذقناك لا إله إلا الله ضعف الحياة وضعف الممات ثم لا تجد علينا نصيرا سورة الإسراء آية 74 في 75 ولولا أن ثبتناك ولولا أن ثبتناك لقد جئت ọlọ́ni ànábì wọ̀lọ́wọ́lá alfa patinata bí ẹ ṣe pa àwọn ọlọ́run la mú ẹsẹ̀ rẹ dúró àwọn ọlọ́run la lè mọ̀ pé mọ́kù òdìkíní ìta mú ọdún ó sí sí sí لقد كنت تركن إليهم شيئا قليلا Ààrẹ ni díẹ̀ ló kù báyìí, ilẹ̀ Muhammad, díẹ̀ ló kù fún wọn náà, ìwọ náà kí títà ọtí tẹ́ ẹ tẹ́rì kánú ilayhim shay'an, ọtí tẹ́ ẹ sì sọ́dọ̀ wọn díẹ̀, ọtí tẹ́ ẹ sì tán, ọtí tẹ́ ẹ gbàá ọtí fẹ́ ẹ̀rí ọlọ́ni àmọ́ kálọ́ ọlọ́ rí gbà ní kálọ́ ọba lọ rí gbà ní ojú rẹ̀ ọba mọ̀ rí nǹkan ooo ojú rẹ̀ ọba rí tó ọ́rí dẹ́rẹ́fàl àyá tí wà dẹ́rẹ́fàl màmá ádámù rẹ̀ tó ṣe pé àbá ọ̀ ní bẹ́láyọ̀ sí ní mọ́ bẹ́láyọ̀ ayé ọmọ dọ́bù ikú ọmọ dọ́bù gbogbo ọmọ àmọ dọ́bù ọmọ àwò pé bó ní ti ń lọ àbá mọ̀ fòró rẹ o. ọlọ́run níbi àbá dààmú rẹ ànábì dé tàbí ó tún wá gbà ọ́ lẹ́ ọ̀tún wá ní rí gbàǹbá dín pẹ̀lú ẹ̀ láhàúláwàlá kò wọ́tà ní. ẹ̀rọ tanúlú wa ń bá wí yìí ìnáwó Muhammad sallallahu ìnáwó Muhammad ló wa ń bá wí ẹ̀dá kò gbọ́dọ̀ bá wa lè bá nígbà Muhammad wí báyìí èmi àti ẹ̀ ń kọ́ ẹni pé àti káwa ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí ní tó bí kíní òun ni pé táwọn ìdààmú àwọn kèfèrí bá ti pọ̀ ó máa ń fa káàlẹ́bí ń gbà mí torí ìgbà wọ́n dà wà lẹ́rìí kò kàn sọ̀rọ̀ náà rẹ̀ so ọlọ́run wá fún ànábì láti ẹ̀ ń gbà wọn gbé proposal wa èyí òun ló bí Suratul Kafirun ìwà tó wà nílò ànábì tó ọdún tó gbé wà ó wà jáde lọ báyìí nìkan nítorí wà lọ ní wíìlì kúlíà ayyuhal kafirun. kúlíà ayyuhal kafirun. ọlọ́run ni ilé wí fún wọn pé kọ́ sí náà gúto pé mo pẹ́ yí kékeré o. èmi ò jọ́sìn fún látù zàmà náà tún yóò gbọ́dọ̀ sí èmi ò jọ́sìn fún o. أنتم عابدون ما أعبد أجي ما وري أما إجابي نانسي أولوها ميو أما في نكام ميلا جمدان كام ميسي ولا أنا عابد ما عبد èmi náà láíláí sí rẹ̀ jẹ́ ìjọsìn fún èmi ò ní bá yín sí o. ẹ̀yin náà ìjẹ́ mi náà ń jọ́sìn fẹ́ bí mi pa tèmi náà tì. ẹ ṣe tì yín lẹ́sìn yín ẹ̀yin lẹ́sìn yín ẹ máa ṣe wálíyádì ẹjẹ́ mi inú di ẹ̀sìn tèmi náà nù ibi ọlọ́run ti wá kọ́ fàdínàbì kányányán nù kí ló mú wa lọ gbogbo bíi ni pé fanátẹ̀kù nánà nínà lè mọ̀mítàrí anábì ò ní dáùtù tó fẹ́ mí pa alukur'an nípa ọ̀rọ̀ ọlọ́run agbọ́dọ̀ gbọ́ bẹ̀rù yí dáadáa àmọ́ àwọn kẹfẹ́rí yìí wàhálà wọn máa ń pọ̀ tọ́lọ́wọ́ bá ti máa ń kí fàdínàbì délẹ̀ pé gbogbo ìdààmú tó bá ń kó bá ọmọdé ó hàn lè mọ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam gbogbo wàhálà táwọn èèyàn àkóde má ta òdodo papọ̀ mọ́ irọ́ má ṣe dàrú dàpọ̀ òdodo gbọ́dọ̀ máa dúró pòdodo rẹ̀ kọ́ ti dúró lórí ẹ̀ ká mọ̀ pọ̀ mẹ́ irọ́ sì gbọ́dọ̀ máa jẹ́rọ́ kọ́ ti a mùsùlùmí ti wá di pé nǹkan náà ní ọlọ́run kan náà là ń sìn la hawla wala quwwata illa billah lẹ́yìn tó lu wálé lakum dinukum wálé ẹ̀dí. àwọn tí wọ́n ń bọ̀ ọ̀kan lẹ́yìn lọ́nà tí wá ní ah, àwọn náà dọ́lọ̀ mọ̀nà àwọn bọ́lọ̀ elédùnmarì lọ́dọ̀ tàwọn náà alọ́wù tá à ń pè àwọn kèfèrí kùrẹ́ sí bá ti pè alọ́wù nù. abdullahi tá à ń sọ ọmọ wa àwọn kèfèrí jọ náà wọ́n ti sọ abdullahi ká Abdullah àwọn ta ló sọ lábdùlá Abdulmutalib sára Abdulmutalib ṣe bó náà ní káàbùtọ́lì bí mọ́kú lórí ìlànà rẹ̀ àwọn olóòsà ni wọ́n ṣùgbọ́n mọ̀ pé kí èèyàn kan wá dé lónìí wá ní ẹ gbogbo wa náà kò sẹ́ni tí ó mọ̀ pọ́lọ̀ bá ń bẹ oúnkù làkún bí nùkún Islam wa iná dápapọ̀ mẹ́sìn ẹlẹ́sìn sẹ́rí ìwá ni u. gbogbo tí bá ti ń jòdòdó ẹ̀ gbọ́dọ̀ dápapọ̀ mọ́ irọ́ ولا تلبسوا الحق بالباطل ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون سورة البقرة láti kẹyàn lọ́lúwà ní ولا تلبسوا الحق بالباطل òdodo àti irọ́ ẹ má ṣe kíní ọlọ́wà sọ aburú tí ó wà ń bìjẹba tí ń jẹpọ̀ وتكتموا الحق وتكتموا àbá ní pé ẹ̀sìn mọ́ fìran òdodo pamọ́ àrùn ìgbé ní àárín ìjọ ẹ bá ti ń da òdodo papọ̀ mọ́rọ́ yóò jẹ́ kẹ́ ẹ máa dáwọ́ bo òdòdó à ń tún ta àlàwọ̀ ẹ̀yìn náà ti mọ̀ pé ah! Ah! irọ́ la ti ń pa o ẹ máa mọ̀ nínú ọkàn yìí ah! irọ́ la ti ń pa o ìtọ́lọ́wọ́ wo gbà nẹ́bì láàyè sílẹ̀ yóò máa wá ṣe sílẹ̀ nìyí èyí wọ́n wá dé láàrin ìsìlámù àti ìmánì nìkan súnà àti bídá àná má ṣe kí ni má jọpọ̀ o súnà ó ṣe kí ni kò fojú hàn bídá àná ó ṣe kí ni kò fojú hàn ẹ jẹ́ kí gbogbo ajádọ́mọ́ ṣe kí ní ìpapọ̀ ẹ jẹ́ kí gbogbo ajádọ́mọ́ dápọ̀ mọ́ dá ìwó pọ̀ ewu àtẹwó gbogbo aná kò sí láì bí ajádọ́mọ́ pẹ́ra sí wà sí ẹyà àtàwọn owó ẹ kó dodo kó polo dodo rèé ẹ jẹ́ ká tó gbé kí dání rèé ìrọ̀ rèé òdodo ọ̀rọ̀ ọlọ́wọ́ tọ́lọ̀ wá wífà nẹ́bì káwáyé àti nìkan mẹ́wọ̀n ẹ̀wọ̀n ká ti rí ajẹ́ká mọ̀ pé in tó bí gbólóhùn wífà nẹ́bì ni wàhálà tán kólẹ̀ lórí ayékíńlá padà ayékíńlá padà anẹ́bì ò ní dáwùtò tó ni àwọn ọmọ sọ bá nẹ́bì pé gbogbo wàhálà tán kóbò ẹ̀ ó yí padà ah, ah, ní má jẹ́ kó gbàtàlẹ́ pẹ̀lú ẹ̀ in táwà gbé fún ọ̀yí mọ́ dáútù ẹ̀ o alhaqqu min rabbik ìyá lórí mọ́ dáútù táwí fún ọ̀yí o kàábà táwí náà ni ọmọ dájú kan olódodo lọ́tọ̀ lólúwa rẹ o má sì dáútù kankan tá a mú wá fún ọ gbogbo tá a gbé wá fún ọ pátápátá alhaqqu min rabbik òdodo ni wala takunanna minal mumtarin àwọn ọ̀tá ìsìláàmù kan tó wá dìde àwọn kí láti wọn àwọn ọ̀tá islam nínú zanadaka àwọn yìí ń àwọn máa ń fẹ́ rò pé ọ̀nà ìmọ̀ làwọn fẹ́ ja ìsìláàmù lógun àwọn yìí ń làwọn tó ń jà wá lógun alagọ́zúwòl fi kiri wọ́n sì ti pẹ́ nínú tàn àwọn yìí ń làwọn tó rí i pé ìsìláàmù ti kọjá ẹ̀sìn tá a máa bá jagun tó yẹ kó bọ́ jáde yìí ó yẹ kó àdá jáde ó yẹ kó ọkọ̀ jáde wọ́n ní gbógun ní ìsìláàmù ò ṣe é kojú pẹ̀lú ogun bẹ́ẹ̀. ogun ẹ máa kó ọkọ̀ jáde kó àdá jáde kò ṣe é fi bá ìsìláàmù lọ. àwọn arìnrìn ọ̀sẹ̀ sí àlẹ́kọ́sí wò lè fi kiri inú mi pé ẹgbẹ́ bá wọn jagun intellectually lórí wá ti intellectual war. ogun ẹja túmọ̀ jà wọ́n lógun wọn kéwù wọ́n lọ lè kéwù wọ́n kẹ́kọ̀ọ́ Al-Kùránì wọ́n àdìsí wọ́n gbọ́ yìí ní lárúbáwá wọ́n gbọ́ àdìsí yìí náà àmọ́ ìmọ̀lẹ̀ ń bẹ níbi àti ìmọ̀ súnà ọlọ́wọ́n tó sára wọn àyàfà wọn díẹ̀ wọ́n jùṣẹ́ mú nílẹ̀ wọ́n ṣe gba islam pọ́pọ̀ ìjọba lọ́ọ́ di kọ́ alukur'ani àti sunna ni pé ẹjẹ́ akọ alẹ́ dàrú máa mùsùlùmí lójú wọ́n ti ṣe bẹ́ẹ̀. èyí ò làtẹ́kù bọ gbogbo àwọn ọ̀ràn tẹ̀ rí ilẹ̀ yorùbá wọn gbogbo àwọn èèyàn bú sáré àlẹ́gbọ̀ àwọn àwọn àtẹ́gùn àlùbádùn ìfi kiri ni àwọn ọmọ ni àwọn tó ń bá wọn jà intellectually náà ti wé ni wọn wọ́n ti dọ́pọ̀ lọ́wọ́ rú ni lẹ́sìn máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ wọn bá nǹkan náà ti mọ́ ń bẹ̀rẹ̀ wọ́n yé bá rẹ̀ lọ́wọ́ àwọn bá wọn tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ òye bá rẹ̀ náà wọn bá bá wọn tó bí wọn àmọ́ ti ní nǹkan ẹ̀ ìmọ̀ sáfún lórí tó bá ti sáfá gbáni bọ́ báyà gbáni ó dàgbò òun ló bí gbogbo àbífiwó àwọn arìnrìn ọ̀rọ̀ olè ẹ̀mọ̀ gbàgbọ́ mọ́lẹ́yìn Al-Qur'ani tó bí gbogbo ẹ̀ nù wọ́n ti dá wọn yóò lógo intellectually wọ́n sì wọ́n ènìyàn àwọn bá nọ́mbà ajagun intellectually yìí kí ó sì wá bá ọkọ̀ pé mo fẹ́ bá ọjà nípa Islam mú mú pọ̀ níṣẹ́ tẹ́mọ́tọ́sí ni wọ́n kàn mú báyìí wá àtìwé tí wọ́n náà ní ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀kan ó máa dàbàrú ẹ̀ ó máa dàbàrú ẹ̀ ó máa kú olórí tó wá ń ṣe rè à ń pè kí nìkan ní àtẹ̀ṣkì àlùmáàbá àtẹ̀ṣkì àtẹ̀ṣkì kì í di pé ẹja kúrì méjì sẹ́yìn o tẹ́tẹ́ bá ti fẹ́ jáyàn lógún láyé tẹ́fẹ́ wín yẹn in tó bá ti yí ìwúlé lórí kóyè méjì sẹ́yìn lórí ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní doubt ẹ ti ló fi jẹ́ sí islam wa tá a mọ̀ ń ṣe alìyẹ̀kínù láti ṣe àmọ̀ ìmọ̀ tó dájú àmọ̀ dájú ló gbọ́dọ̀ mọ̀ lórí àgbóyé islam èyí ṣe mọ̀ pẹ́pẹ́ tó anájúwà muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú gbogbo tó kó wá àwọn ilé ìwà ni ẹja kúyè méjì iṣẹ́ ní àwọn èèyàn lónìí tá àdájú kó wá wọ́n wà lọ́nà hadith wọ́n yìí lọ bá bí tẹ̀lé wọ́n forí ẹ̀ṣọ́ àbí tẹ̀lé àbíbí sẹ́ni pé ń takò ara wọn ìwọ náà wò fún ara rẹ̀ tí wọ́n ti mọ̀ sọ ìjọba kọlu inú kankan bàbá àwọn tí àwọn táwọn yìí wọ́n kọ́ ẹ̀kọ́ pàdé lárúbáwá wọ́n á mọ̀ ẹ̀kọ́ dáadáa ọmọ ka síra àwọn báyìí ọmọ ka ọ̀rọ̀ wọn yóò sì dàbí ìgbà tẹ́nìkan gbé ọjọ́ kó ti ń bá ẹ sọ̀rọ̀ tẹ̀jọ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wá ti mọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ wọ́n pé tí wọ́n náà wá rí ẹ̀ mo rí ọ̀ ti rí nǹkan kan wò iná máa ń wọ tẹ̀sí kò lè tẹ̀sí ìkan náà kọ síra kan lẹ́yìn báyìí adúgbẹ́bọ́lá òun lòun padà túbá òun náà bí àwọn sábẹ́ àlẹ́bọ̀ Muhammad sílẹ̀ wọn kì í Sahih al-Bukhari bahthan wa muraja'a gbogbo àwọn sábẹ́ àlẹ́bọ̀ ibi tí bá ti ń tó àdìs náà ti fi yíò máa ní pé tí wọn náà rí àbíwọn náà rí bẹ́ wọn náà bí ààrẹ lérè wọn náà tọ́wọ́ bá wá ń kà tọ́wọ́ bá mọ́mọ́ ní àjù tí ń lò ọ máa fọ́ọ̀lù fún kíní òṣùlùbù ní wọ́n fi máa ń kó ọpọlọ àwọn èèyàn lọ ni àwọn ọ̀tá ló jẹ́ àwọn ìlú lérè náà ti dìdàkudà bẹ́ẹ̀ ọlọ́run tó wà dáwò tó bá wọn mọ́gbé bá wọn. àwọn ọ̀tá yẹn àwọn amú àwọn ayé Al-Qur'ani wọ́n máa forí òun náà dára wọn sẹ́ni bí wọ́n ti lọ́nu àbí tí wọ́n mọ̀ mí ìwọ náà wà bíbí yìí wọ́n dá bíbí ní àdírẹ́sì tó sì bá láká ìwọ báyìí tó sì ṣe kíní kan báyìí bẹ́ẹ̀ náà ni wọ́n náà yá Al-Qur'ani lọ pé ìwọ náà wáyà yìí ìwọ náà ولا فلا تكونن من الممترين فلا تكونن من الممترين ìyá nábì máa bẹnu àwọn ẹni tí ó níyè méjì àwọn bá dìmú tẹ̀rí tí ànábì in tó gbé wá òṣù ọ̀fún ẹwọ́n tó mú jáde mẹ́ pé àìṣú ọ̀fún rẹ̀ ló jẹ́ kọ́ lọ́hun ṣẹ̀ṣẹ̀ máa sọ fún pé o nígbà ó da gbogbo ẹ̀gún náà bá lọ́nu sórọ́tù Yunus èyí ò ló wá lágbára jù fi ṣáàkì ní madagascar àlà àbdìlà ìyẹn ní Quran chapter ten la ilaha illallah ọkùnrin kan ọkùnrin kan lẹ̀ yorùbá wa yìí adúgbò fọlọ́ pé gbogbo lábúrú rẹ̀ tó ń gbé wá ọlọ́run bá ti bá wa tẹ́lẹ̀ ọlọ́run sì ni ló gbé mọ́ tí ẹ bá gbọ́ bí ti ń pe tí wúlẹ̀ nu ẹ̀ láfa kan ń sì ń kó ti Al-Qur'ani láti máa fi kọ̀ndẹ́mù àdẹ́lùwà Muhammad aya Qur'ani bá ó sì ń ẹ́stábílíṣì Christianity ti pẹ̀lú ayé alukùránì abẹ́rẹ́ mọ̀ ní ọdún mélòó kan sẹ́yìn mo kára ìtọ́kù kan ayé àtàbẹ́kẹ́ yìí ni tẹ wá papọ̀ máa yà yìí inú ráìtọ́pù yẹn wọ́n ní ọkùnrin kan lóhùn ṣe ìsìláàmù mọ́ èmi mọ̀ pé irọ́ ní pa àbáwọn ẹbá wí náà náà kọrú ráìtọ́pù kán lè fi kóyè méjì sẹ́yìn àwọn èèyàn kò sẹ́ni tó nírú bìlíìbù tó bá wà àìlẹ́kọ̀ọ́ ẹni náà ló bàá

ẹ̀nà àwọn kan jó ẹ̀yìn rẹ̀ máa jó táwọn ọmọ yín bá kọ̀m̀pí ìjú ẹ̀yìn méjèèjì ta ló mọ́ tó jù àwọn yóò tọ́lọ́wọ́ bá gan pé jó wọn bàmá tánátọ̀ látún indalgbé ti lámù wà àwọn náà nípa àtẹ́wọ̀n àwọn náà jó àwọn náà ti wọn wọn ìkankan tẹ̀lé tẹ́lì kan lọ kí ni wọ́n jọ sunday kan ni ìgbà tó rí gbogbo àwọn àlùjọ gidi tó rí gbogbo oníṣẹ́ táwọn lò sí piano ń dókòrò ah, sí ìlú gbígan gàngàn tẹ́lẹ̀ gàngàn tá bẹ́ẹ̀ lásán tẹ́gbọ̀n ti bẹ̀rẹ̀ jó àti tó àti ẹgbẹ́ tó wá ní ní ohun àìlẹ́kọ̀ọ́ rẹ̀ lábí tó wáyé pé right up yẹn correct àìlẹ́kọ̀ọ́ wáyé tó lóòótọ́ pé yí pé wọ́n dọ́gbọ́n lọ rẹ̀ kújọ àìlẹ́kọ̀ọ́ rẹ̀ tó náà ní wáyà báyọ̀ jẹ́ máa kóyè méjì jọ lẹ́mìí nípa Islam inú right up yẹn wá mú wáyà sọ́dọ́tò Yunus wáyà 94 sí 95 wọ́n ló ní lára tó ń ṣe gbà fún òṣì Islam mọ́ ó ní pé odidi ẹni tó lọ́n pè láàrín lẹ́bí tiwa Ọlọ́run wá fẹ́ fún ní reference pé àwọn kọ́ ni pé ọlọ́run ní gbogbo ti fẹ́ mọ doubt pé ọlọ́run àti kò lè mọ doubt mọ́ nígbà tó lọ́ọ́ máa wá fún ní rẹ́fẹ́rẹ́ǹsì àwọn àáfàá ṣọ́ọ̀ṣì lọ́lọ́run wá ní kò lọ rí bá iṣẹ́ òkè dọ́ta bá ti ń rí fáyìyàn síyàn à ń sọ fẹ́ ni nì pé àwọn yìí ò ní mọ̀ ju ìwọ lọ́nu nítorí àtọ́wẹ́ káwọn yìí ò náwó á ní mọ̀ jù ẹni ó bá ní mọ̀ jù ló yẹ kí nítorí ṣe kúrò ní ẹ̀yàn Muhammadu sallallahu alaihi wasallam kí láyà náà فإن كنت في شك مما أنزلنا إليك الله أكبر فاسأل الذين يكرمون الكتاب من قبلك الله أكبر لقد جاءك الحق من ربك فلا تكونن من الممتنين <laughs> ولا تكونن من الذين الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين هذه الآية أنا أبطل النبوة محمد صلى الله عليه وسلم في فإن كنت في شك مما أنزلنا إليك أني توبا جاكو نشاكو توبا جاكو tó bá jẹ́ pé ọfẹ́ máa dáùtù ń ta sọ̀kalẹ̀ fún ọ. Ọlọ́run ni àwọn ẹni tó ti ń ka tírà ṣáájú rẹ̀ lébèrè lọ́wọ́ wọn. Àwọn tá ti fún tírà ṣáájú rẹ̀ lébèrè lọ́wọ́ wọn. Lébèrè lọ́wọ́ wọn, ìyóhun làwọn yìí wá mú pé sẹ́ni báyìí ó ṣẹ̀ṣẹ̀ ní láti lọ béèrè lọ́dọ̀ wọn àkáni tó mú wájú òdòdó èyí ṣe lábúrọ̀ tó máa lọ rí ní. lakọ̀dẹ̀ já rọ́bì fàlàkàkùnlànàmínàlmùmtàmí. ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀kọ́ alukurani nìkan ò sì tó ẹjọ́ akẹ́kọ̀ọ́ àdìsá nàbí wa Muhammad ẹ̀kọ́ alukurani àtẹ̀kọ́ àdìsí wa Muhammad ká lè wá gbàgbọ́yé rẹ̀ bó ti tọ́ bó ti yẹ àwọn sàábí ànábì tọ́tẹ̀lá ànábì tọ́bi rí ọmọ ọlọ́ ẹ̀jẹ̀ àlò bá jẹ́ kí ni bá ti ẹjẹ́ agbọ́yé bá ti gbọ́yé ìwọ mọ́dàmú àgbọ́yé ti ẹ̀ ìwọ lẹ́yìn lẹ́yìn rí mọ́dàmú àgbọ́yé ti ẹ̀ wá tí ó wà yapa ti wọn kálágbọ́yé ti ẹ̀ tó yapa ti wọn yìí ni ó yẹ ká tẹ̀lé ni ayẹ́kórí ìsìnà ló yẹ káwọn yìí wà táwọn bá lè jẹ́ fọ́lọ̀ sọ pé wọ́n ti mọ̀nà a jẹ́ pé nǹkan gbọ́yé òun gangan ó ní kínú ó ní mọ̀nà lórí jẹ́ rí à ń tẹ̀lé Al-Kùránì àti àdífì náà àgbọ́yé lè yàtọ̀ ẹ ò níbi ayẹyẹ kan ẹlòmí lè gbọ́ yé báyìí tẹ́lòmí ti gbọ́ yé báyìí ló ti gbóhùn ti mọ̀ ṣètò náà ní ìṣẹ́ bẹ̀lọ́ náà nù ó ní bọ̀ ti gbọ́ yé náà nù ló sì mọ̀ fi rọ́túrọ́ ẹ wàá mú sí ẹ̀ ní nímú ẹ pé ẹ̀ ní rìfè ẹ fà ẹ̀ ní rìfà ọlọ́mọdé aṣọ ibú áyà yìí ẹ dákun iye méjì wo ló yẹ kó kó bá mùsùlùmí òdodo tó bá mọ̀ kó gbọ́ nǹkan yìí ah ìdí kìíní ń júwe ò kọjá pé alálùkùrù áyì yìí confam kò túmọ̀ ẹgbẹ́ yà nẹ́bí kò yí ọlọ́rẹ̀ béèrè lọ́wọ́ wọn kò yé gọ́mọ̀ àsọ́rẹ́ mọ̀mọ̀ dájú lórí ẹ wò báyìí ibi táti wá ń jọ gbèrè tí báwọn náà láwọn gbá àtàlẹ́gbà Ibrahim gbọ́ alayhi salatu wassalam àmọ̀dájú sí bẹ̀rẹ̀ ànẹ́bí tí yẹ bá bẹ̀ bá jú sí bẹ̀rẹ̀ ànẹ́gbà Ibrahim alayhi salatu wassalam ànábì ibrahim ti polongo fáyé pé ọlọ́ọ̀bá ní pààyàn ọlọ́ọ̀bá ní jiyàn olólè pààyàn olólè jiyàn ó ti gbàgbọ́ báwà ní òdúgbàwọ́ ó tún wá lọ rí bọ́lọ̀ pé a rì ní káyífà tó ṣẹyẹ mọ́ta. wà á ìsọ́ọ̀lá ìbẹ̀rọ̀ Rabbi awni kayfa tuhyil mawta. Olúwa nígbà tí Ibrahim ń sọ, ó bá rẹ̀ bọ́lúwa rẹ̀ gbé olúwa mi àrí ní kẹfà tó ẹ̀yẹ mọ́ta ó agbọ́pọ̀ ọmọ yìí òkú bọ́ ti wí fún mi náà ni àmọ́ mo fẹ́ rí bọ̀ tí máa ń yí àwọn òbí. bọ́ọ̀lá awalam tó mi. ẹ wọ́n tó wá wí. ọba awalam tó mi Ibrahim ọ̀gbà nígbọ́mọ́ ni. bọ́ọ̀lá bálá wàlá kìlì yọkùnmá ìnàkọlù. ó ní bálá àyọ́ náà mo gbà ó mo jẹ́ kí ni mo gbà ó àmọ́ lílẹ̀ ọ̀tọ̀mà ẹnìyàn kan lè á ah, mo tún fẹ́ kọ́kàn mi ó tún balẹ̀ ju mo ti balẹ̀ lọ náà mo gbà pé ọlọ́wọ́ bá wọ̀ parọ́ bàlá wàlákín lílẹ̀ ọ̀tọ̀mà ẹnìyàn kan lè ọlọ́wọ́ àti bẹ́ẹ̀ fún àwọn ọlọ́wọ́ òṣèlú ọlọ́wọ́ àríwá lọ́rí mẹ́yẹ ẹ̀yà mú kún síbáyìí síbáyìí síbáyìí sọ́ọ̀tí kú ọtí pá ọtí rí òun náà yóò ti dòkú ó ti wọ́n ti kú wẹ́lẹ́wẹ́lẹ́ ó yá máa kó kọ wọn àfà olúwa ní àti iná kí àṣà àyà wọ́n máa fò bọ́ ní

ní ayé wa ta wà yí náà irú ìṣẹ́ sí ìmọ̀ ti wà rí èṣe wá níṣì kábẹ̀ lọ́wọ́ fẹ́ síra gómí kó ní sẹ́gun tàbí lówí mo tó wà wọ́n tẹ̀mí mo tó wà gbé bóòlù ni mo tó wà ìyẹ̀wò àṣọ́mọ́ tó sọ ọmọ ní parọ́ ni oh, oh. ah, ah. ìrọ́bọ̀ ń parọ́ ṣe bẹ́ kò ní wọ́n but agbẹ́wò pé kéyí a lè tún ní kíni o ìfọ̀kànbalẹ̀ àtúwẹ̀ ṣúọ̀ kó bá ti ṣúọ̀ àtẹ́jáde ní adútilẹ̀kùn ayé ẹ̀kọ́ ni a tún wá lọ a tún wá yẹ̀wò dáadáa ẹ̀ máa wọ́n yẹ̀ tí wọ́n ń pè lẹ́nu ìlú atm machine tó bá kawó owó rẹ̀ mọ́ wà ákéré tàbí wà ákéré ọwá tẹ ọdún káàdì rẹ̀ sínú atm ọtẹ pásọ̀dù rẹ̀ 1144 wọ́n àwọn afọ́fọ́ kan ní pásọ̀dù tèmi o kọ́ máa gbé tèmi ọwọ́ àtẹ pásọ̀dù rẹ one one four four ọ̀sẹ̀ rẹ̀ ọwọ́ àni kò fún ọ ní twenty thousand azẹ́kọ̀ atm wá pọ̀ twenty thousand kí ló yẹ pọ̀ ní sòwò dàápò kan máa ń lọ èmi tí wọ́n máa ń rà ẹlòmíì wọ́n tún wá gbé wọ́n tún wá kà níbi atm ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tí wọ́n máa wá lẹ́nu mi ok ìgbà tó ń kà ń bi atm nísìnyí owó akáwádọ̀ eventually bá 19,000 naira mbẹ́ ọgbọ́ ọ̀tá lọ ti gba balance 1,000 tí ọgbọ̀ tó jẹ méjì owó mi fún ọdá lọ́yẹ̀ ká pé ó kí ló máa ń fáwọn èèyàn tó tú owó nǹka ọkọ̀ tó bẹ́ dá ojú rẹ̀ fọkàn balẹ̀ sí bọ́ọ̀dì fọkàn balẹ̀ tí kálàmbá ní kan wá ní ayé àyè lòun wá gbọ́ àfi ń sọ fún gbogbo àwọn mùsùlùmí ẹ̀dá kan jẹ́ káwọn ọmọ wọn kẹ́kọ̀ọ́ nípa Islam ṣẹ́rí tá a bá ti lẹ́kọ̀ọ́ tá a ní ìmọ̀ ìrújú kíńkí nígbà yóò gbéyàn lọ́bí atẹ́gùn ni ẹ gbọ́dọ̀ wọn ní ìmọ̀ ọmọ wí ni a ní aṣubuhatu khattafa wal qulubu da'ifa ṣẹ́rí ìrújú táwọn yẹn máa ń fún wa tó bá kọ́ ìrújú ọba khattafa ó yára pa nílọ ọkàn ọkàn ọkàn máa adámọ̀ lẹ́ẹ̀ ọlọ́run mọ́sá fún alágbòye ọ̀rọ̀ náà so alhaqqu min rabbika fala takunanna minal mumtarin alhaqqu min rabbika fala takunanna minal mumtarin ilé anábì máa ń níye méjì máa ní kíni jama máa ń níye méjì ṣùgbọ́n lóhùn yìí la qadhan fi yaqin rasulillahi sallallahu alaihi wasallam kò bí anything síbi àmọ̀dájú tàlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó ti mọ̀ nta ìgbàgbọ́ ànábì ó ṣe kí ni ó kílẹ̀ àmọ́ orúurú tó ṣe ànábì Ibrahim ń jọ sí òun ibi tó ọba ti gbé yìí sí náà ló ṣe kí ni òbílẹ̀ e náà ànábì Ibrahim ò dá òṣùpọ̀ lọ́wọ́ ọba wa lè yé òkú tẹ́kẹ́mi àti iná báyìí nìsín bá ti lá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ yìí náà inú ká àfojú wa gan ní ọlọ́run àti irú ìgbàgbọ́ tá a ní pọ́lọ́wọ́ ọba wa ń bẹ̀ èwo ni ó sọ jù nínú méjì káàlù àmọ́jẹ́ ìgbàgbọ́ tá a ní ìta ní èméjì mẹ́ táà ní èméjì àmọ́jọ́ rí ìbẹ̀jẹ̀ tọ́ tí àwọn kèfè rí bá kó fòrò bá ọ tẹ́ kó dààmú bá ọ tọ́wọ́ bá jílẹ̀ tó tó bá jẹ ọpọlọ rẹ lọ́tọ́ àwọn méjèèjọ àwọn èèyàn tó ń bẹ táwọn ò gbà pọ́lọ́ wọn bá ń bẹ wo ọpọlọ wọn tí wọ́n fi ń ṣiṣẹ́ àbíkọ́ ní ẹ̀kọ́ tó yẹjú àbíkọ́ pọlọ tiẹ̀ náà jiná bọ́pọ̀ táwọn afáàjì máa ń gbà wá mọ̀ràn nígbà bíi pé ìwọ tó ti ṣẹ́gun yìí òun olúwájú kí mo pè é ọlọ́run ti ṣẹ́gun yíò yányán bí ìdìlìlà gbà lọ́dọ̀ ọlọ́run ogun yíò lè gbérí mọ́ ẹ̀kẹ́ yíò ẹ̀rẹ́ búsàrí ànábì ọ kò ní wá ní kọ́tà àbẹ̀ wọn àlèsọ́bò mi o àmọ́ láti ọ̀nà bẹ̀ wọn ọ̀nà bẹ̀ wọn mọ́ àfihàn gbogbo lọ́dọ̀ ni wọ́n lọ àìmọye ẹlòmíì gẹ́kúrẹ́ ẹlòmíì tó gbọ́ nílẹ̀ tó bá gbọ́ nǹkan míì tó sọ báyìí ẹnu mi ò ní ní bìrì àbọ́lọ́kàn sí ẹ̀ náà sí ṣe ah, lóòótọ́ wá ní ìní ìní ah, ó sì wá jọmọ́ báyìí ah, àmọ́ngbà tó bá gbọ́ ètò ọ̀rọ̀ àhá òye gbọ́ ètò ọ̀rọ̀ nígbà tó bá fi gbọ́ lọ́gbọ́ gbọ́ áá ó sì wá gbé fóònù àpá ẹlòmíì tẹ́lòmíì bá bẹ̀rẹ̀ àdúrà báyìí kódà ní mọ́ pa fóònù mẹ́lòmíì lè ti ń bẹ̀ àdúrà tẹ́mọ̀tẹ́ torí gbígbàdúrà rẹ ti dé nǹkan yóò fa ó lè kó bẹ́ẹ̀ mi gan náà wájú ọlọ́run pẹ̀lú kí èèmọ̀ ríra rẹ̀ torí yóò sọ ọ́ di pé ah ẹ̀yin lè wá ṣe kíní kan fún wa ẹ̀yin lè mm, mm, mm, ọlọ́run kan mọ̀ ní ó gbẹnu ẹni tó mọ̀ gbàjáde jáde mọ̀ ní àyìnbọ̀yẹ tó pọ̀ tọ́lọ́run bá lè lò tó tọ́lọ́run bá kan lú ọmú kíní kan ọjọ́ fara rẹ balẹ̀ nínú ọ ni o kò sẹ́ni tí ò lè lo tọ́wá lò ọ́ tọ́lọ́ sọ pé àfàwa náà yóò kàn yóò kàn dán yóò kọ́ ọ́ ìwọ ni lọ́ba bára rẹ̀ bí títí ń lò ọ́ ní kọ̀ọ̀kan mọ́ dúró sí akọ̀ ah, ọlọ́mọ dúpẹ́ pé mi lọ lò ó mọ́ àjẹjọra mi lójú ọpẹ́ tó ti mọ́ dá ọ̀nà ìyọ́ tí mọ́ dá ọlọ́mọ dúpẹ́ pé mi lọ lò ó mọ́ àjẹjọra mi lójú torí pé tó bá lọ rẹ̀ wò ó pé wọn náà rí báyìí afá ah, ọlọ́nu àmọ́ tí mo fẹ́ mú lò láàrin tó jẹ ìyàsílẹ̀ ni pé lẹ́nu mi ìbáwá pé ìtura ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbogbo àwọn àyíká ṣe kìnnìkan ànábì ṣe kìnnìkan àwọn ìyàwó ànábì ṣe kìnnìkan àwọn kìnnìkan ah, àwọn kìnnìkan àṣùbá ah, yín mẹ́rin ni ó ah, gbogbo ẹ̀yìn wá dárú àwọn èèyàn lójú. mẹ́rin báyàwó rẹ̀ sọ pé eh. wọ́n á ti èyí tọ́lọ̀ náà tó náà bọ́ta ń gbà tó bẹ́ bọ́ta ń gbọ̀rọ̀ ìtajà rọ̀ karamba ní ẹgbẹ́ ara ní ìtajà rò túmọ̀ jàmbá náà ó bá fẹ́ mọ́ fa ọ̀rọ̀ lọ́gbọ̀n mi ìgbà ń lọ rè é ó wá tú challenge kan lọ́dún náà challenge wọn tẹ bá máa dún yẹn tó ti fọ́ọ̀lù fún ah! ah ọ̀rọ̀ yóò ti fèsì ah ọ̀rọ̀ yóò lágbára ah ọ̀rọ̀ tí ò yẹn tó tiẹ̀ tí ó là yẹn lóògùn ó gba àwọn àfáà yìí lè jẹ́rìí àfáà yìí lè ní ìjọra ta ló tún wà ní ìjọra ó ah, gba àwọn eléyìí èdè ṣọlá mọ́ rẹ̀ ṣe rí abójúlé ń gbà ṣùgbọ́n àwọn tó kù yìí kò sẹ́ni tó ti jẹ́ ní ọgbọ́n wọn nígbà hmm. náà ó gbé ẹnjọ́ ó sọ lálẹ́ ẹjọ́ ó sọ kílẹ̀ tó mọ́ náà láti sáré àdúgbò ní àbá ìnà mọ́tàbà yára àmọ́ àwọn tí ó gbé jáde àwọn yóò ń fa kó dì lé ìrètí ọmọ ẹ̀ta àwọn yìí ṣe yá àjẹjẹ pé kò lè sọ̀rọ̀ áà ipò rẹ̀ mú láàrin òní pé ẹnu mọ bó ti sóhun bó ti dé kalẹ̀ ó kó yìí méjì sáwọn ìgbìmọ̀ ilẹ̀ ìmọ̀lá nígbà ọ̀la ìgbà lómi ìwà gbọ́ pé ìtàbà kó àlàáfíà fi ṣe ìkan àmì ìyá lè tó wà àtẹ̀kìrìbì ń bẹ́ fún tẹ̀kìrìbì rẹ̀ rí tẹ̀kìrìbì rẹ̀ rí tẹ̀kìrìbì rẹ̀ rí ọlọ́run bá ẹlòmíì bí ní ẹlòmíì tó dé ẹ̀sìn ọ̀sẹ̀ ìgbèyẹ kó ní o àwọn ní àpéjọ mú kẹfẹ́ sẹ́ẹ̀dì dákítà sí i <laughs> ẹ̀rọ inú rẹ̀ dùn ọlọ́run sáà sàmì kankan nínú láti ni pé àwọn àgbàgbọ́ wa dà ní yìí ọlọ́run má jẹ́ àtàgbàgbọ́ ẹni tí ó kó yè méjì bá wa táwọn èèyàn àwọn oní intellectual wọ̀ tó bá pàdé rẹ̀ gbogbo àwọn táwọn máa ń kà nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dákun lọ́dún sí làákàyè ìwọ́jọ́ tí gbogbo wà sí orí íńtánẹ́ẹ̀tì náà lọ́mọ gbọ́ lọ́dún sí làákàyè tó bá gbọ́ mí ọlọ́nu o ọkà nǹkan mí ọlọ́nu o ẹ̀yẹ́ máa lọ́wọ́ gbogbo àwọn tó máa ń wí ikú ìwọ̀n ẹ̀ rí i pé àwọn tí wọ́n máa ń lò àwọn ilé ilé pìrìjẹ́ntì ẹ̀ àwọn tí ò bá jẹ́bẹ̀ kí ní ó mú yàn máa tọ́jú tíra sábẹ́ tébù fáìmẹ́yọ́dún tíra tó ń ká sí bó jẹ kí ogun náà rá ogun yóò máa sọ̀rọ̀ ọmọ kọ tíra ni wàhálà kọ tó rà tání wàhálà kó tó rà mélòó lọ ní táwọn èèyàn nírú ẹ̀ tí ti sí ní pé ìgbà ó rí táwọn kan lórí ẹ̀kàn máa rí ogun wọn tí máa kó tíra sẹ́yìn ní o sọ àwọn ìkakúka yẹn òun ní ká wọ́n wá kàtà òun dà yóò lórí mi lórí tí wọ́n ráwọ̀ sí ní wọ́n ti kó ní láìsọ ọ̀pìn kan àwọn táwọn wí yìí wọ́n ti ń ṣe fídíò <laughs> ọkùnrin kan bẹ ó ti kí nìkan pa ẹgbẹ́ olùkọ́rọ̀ art ó mú orí àlùkùránì níbi gbára wọn ó ní ẹmọ́ dáwọn mùsùlùmí tó máa sọ nígbà àlùkùránì ẹ̀yọ kan ni o àlùkùránì wọn yẹn pọ̀ o ìrọ̀rùn pa ò pé bí bíbélì àwọn ṣe ní fásitì àwọn ẹni àwọn pé alùbáyé náà rí ó bá bẹ̀rẹ̀ sí ní mu ó ní ẹwẹ́ léyìí ó bá mú àwọn mùsáàfù jáde ó ní ẹwẹ́ léyìí mùsáàfù kọ̀ lóò kíní kan ẹ̀wọ̀ ayà báyìí ẹ̀wọ̀ ayà báyìí ó ní ẹwẹ́ léyìí mùsáàfù kíní hafs kìláàtù hafs ẹ̀wọ̀ ó ní báyìí ẹwẹ́ léyìí kìláàtù dáwórí ẹ̀ẹ́dẹ́ ó bá wẹ̀ pé àwọn alùsọ́rọ̀ àjọmọ́ àwọn <clears throat> alùsọ́rọ̀ àwọn náà ni gbogbo orú nǹkan báyẹn alùpàdé kò sí ìgbà tó jẹ́ nígbòdì kìlá gẹ́gẹ́ ìwọ́n náà pa ẹyọ kan ní kùránì o ẹyọ kan ní o àwọn ní kùránì èwo ó bá mú àrọ́sùn Usmani ogun jáde karamba ní ọmọ ìtàn yìí náà ló bá táwọn ọ̀tá bá tún bẹ mú tàn yìí náà jáde tá bá kóyè méjì tán mọ́ ń kó jáde lórí alùkùránì tí ń bẹ lọ́wọ́ wa ti mímọ̀ ó ní bó ti fi dákójọ báyìí báyìí kọ níwà lójọ yà Muhammad sallallahu alaihi wasallam so ibi tí wọ́n kàn gbáwọ́ níjọ lára nù kọ́kọ́ bí wọ́n ní pé Kùránì tó ka yìí ṣe sọ fún wa pé bọ́lá ọba ti sọ̀ka ìlà sẹ́mọ́dì kí ni ó débi rẹ̀ wọ́n nínú ó ti o pa ti àwọn sọ̀hábà ọdá wà lábẹ́ ìtàngọ́ ọ̀sọ̀bọ̀lọ̀bọ̀ ìmọ̀ àtàbí ẹ̀sọ́ ilé ìjẹ́ òkúrọ́ ni elé alátẹnujẹ elé jẹjẹwùrẹ̀ elé mùnáfìkì elé elé tẹ́gẹ́tẹ́ elé nígbàtà kọ́ ogun ẹ̀rẹ̀ gbọ́dọ̀ ọkàn ni ah ó lágbára gan o ṣó àwọn jẹjẹwùrẹ̀ àti tẹ́gẹ́tẹ́ jẹ̀ náà kó kúrá rẹ̀ jọ orí rẹ̀ dààmú ọwọ́ gàunú láyé rẹ̀ ọlọ́mọjọ wọ̀ ìmọ̀ ìmọ̀ ó pàtàkì sísọ́ra rẹ̀ mi dọ́mọ gbọ́ láìpẹ́ yìí ọ̀rọ̀ tí wúyò sí lè ju bí ọ̀sẹ̀ kan lọ kò sí lè ju bí ọ̀sẹ̀ kan lọ nǹkan náà àwọn àǹfààní kan ní ó sì lè lè tí ó tán lọ láti wà ń bẹ àmọ́ máa ń wá sọ́dọ̀ ní náà wá sáwọn àǹfààní kọ̀ọ̀kan. àbá wa níbi last page ẹ̀kọ́ kan sí lókùn sẹ́yìn máa ń rí jáde lọ ìkó ṣe ń kàn lọ kiri ní ti para kiri ni àwọn tí wáyé ah, nígbà tá a bẹ̀rẹ̀ nígbà tá a ṣe é fún mi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kí ni nǹkan ẹ̀ eh, eh, ah, mo gbọ́ kí ní kan kí ní ọkùnrin oníkìrọ̀ àti òṣìbọ̀ onígbò ń gbọ́ tán lónà bá lọ́nà àmì kọ̀ọ̀rọ̀ tó ní ilé olùbá bẹ̀rẹ̀ mọ̀ kọ́ bára ìdá pé musafu àrọ́sọ́lù òsùmánì iná àwọn musafu jẹ́ níta ara yìí ọ́ọ̀rí ní ìgbà tí wọ́n bá wọ ọ́ọ̀rí ẹrìmọ̀lú náà gbòmí ọ́ọ̀rí sárìmọ̀lú náà gbòmí ìyí ò lọ́ọ́ ti wá lójì ah, tí wọ́kùnrin ti sọ́ọ̀lù náà bá bẹ̀rẹ̀ kí wọ́n wá ń gbà yìí tún wá ń gbà yìí tún wá ń gbà yìí wọ́n tún dárúkọ kíníkan ìwà yá mẹ́ta rẹ̀ láàmú wọ́n ṣe wá bẹ̀rẹ̀ àlàyé bẹ̀rẹ̀ àlàyé ẹgbẹ́ àti ìsàlàyé ìṣẹ́jú mẹ́wàá bó wa ní àkùrọ̀ dẹ̀ ti wá clear ẹ̀dàkùn kẹrù ẹni yìí kó má rẹ̀ lè tí ó bá clear báwọn yóò mọ kírun lóòótọ́ yóò mọ ka kùránì lóòótọ́ amẹ́rù ẹ̀mí olóògùn mọ̀ká ẹni pé tó àwọn bàbá wa sá ní ọ̀rọ̀ náà ní kò dá lójúmọ́ kò dá lójúmọ́ gbogbo tó ti wá gbalẹ̀ tó ti gbòlénu àwọn èèyàn takò Al-Kùránì ìfẹ́ takò gbogbo ẹ̀ sọ́dọ́gbọ́n gbogbo ẹ̀ takò ra wọn gbogbo ẹjọ́ tá a ń bá taarọ̀ yìí kí ló wà lọ́bẹ̀ ni pé alḥaqqu min rabbika fala takunanna minal mumtarin. alḥaqqu min rabbika fala takunanna minal mumtarin. eré ọmọ ya mi inni usika bi taqwa Allah ń ṣe wá àti mo wá ń ṣe wá àti pàtàkì kan fún ọba yìí máa rú àwọn articles wo lọ́ọ́ máa kà lórí íńtánẹ́ẹ̀tì máa rú àwọn wẹ́bsáìtì wo lọ́ọ́ máa lọ lórí íńtánẹ́ẹ̀tì máa rú àwọn lectures wo lọ́ọ́ máa gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì afẹ́ akọ̀ íńtánẹ́ẹ̀tì ti dalúrú papọ̀ máa ń sàpá afẹ́ akọ̀ íńtánẹ́ẹ̀tì ti da òdodo papọ̀ mọ́ irọ́ ee okùnbó ní kálukú wá ti fẹ́ làáyì gọ́gù yìí náà ni ọ gọ́gù tó bá gọ́gù sáàtìrí burúkú ọ̀rì tó bá sì gọ́gù sẹ́ẹ̀sì oríire náà kí lọ sí ọ̀rì o tó bá tẹ́ sórí gọ́gù pé àníkò sí ti ń jọ́ lọ́wọ́ wàlá yóò sì mọ gbá àwọn tó bẹ̀rù sọ wá yóò sì mọ kó àwọn argument wọn wá bọ̀ tọ́ ọ̀fà sí làákà yóò sì mọ reason pẹ̀lú wọn. tọ́ba sì tún gbọ́gun sẹ́ẹ̀sì pé àlọ́lọ́wọ́ ọba wà á sì gbọ́dọ̀ bá yóò bọ kó yóò náà wá yóò sì bọ kó àwọn ẹni tán wí náà wá pẹ̀lú àwọn argument wọn. ṣẹwárí ń dà míì nítorí wọn ò bá ti fẹ́ sànú nù ìgbà tó fi forí rẹ̀ jágbó lọ jágbó bọ̀ tẹ́lò ní ó bá padà jáde ní tí wọ́n padà mọ́ níbi ní pé á ah, ọ̀rọ̀ àtẹ̀ṣẹ́sìn ti ṣu ní báyìí torí á ah, ó gbọ́ ó tọ́kù tọ́ owó ní tẹ́ wulẹ̀ sí nǹkan kan má ẹni ọlọ́ọ̀ ti kan ìlú burúkú mọ́nà ẹni ọlọ́ọ̀ wá kọ ohun tó burú jù bẹ́ẹ̀ lọ mọ́ ó lẹ́jọ́ sí nígbà tó bá ká lọ ká bó kan pé wò ó gbàtọ́ ọlọ́run jáde díẹ̀ nú àwọn tọ́lọ́run ó wà sáà ní ó ní àá kí ní ìkílẹ̀ ẹ̀kọ́ náà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ájúmẹ́ǹtì tọ́sí láwọn bẹ̀rù àwọn gọ́ọ̀mù fún kìíní ájúmẹ́ǹtì wọn ti fi kóòtù tó fi lé rí ibi tí ọba ti ń kóòtù ayálu kùránì ìkọlọ̀ wa òun máa ní pé òun mọ tó ń sọ̀rọ̀ àníbi ìkọ́kọ́ gba kùránì yẹn ń gbọ́ náà kọ́kọ́ gbé kùránì tẹ́gbẹ́ kan tó bá ti wá gbé kùránì tẹ́gbẹ́ kan ó ti wí yẹn tí wọ́n gbọ́ bá ti lọ nílà ká ìtò díra tó yẹ sọ àwọn àgbà wa tí wọ́n ti lọ́dọ̀ mọ́ta bá wa fẹ́ wọn

ẹwọ́n yà ní kùránì ọlọ́wọ́ sọ ọlọ́sọ̀ yóò kàn sí àmà àpá ìwọ̀n jẹ́ ẹwà gbé ìsìnkú ní ìsìnkú àkáyé ní òmìnà parí ní parí rẹ̀ pé àfàlà ẹ̀ǹsì làákàyè ni ìgbà wọn sì fi níláwọ̀ onígbà ọ̀pọ̀lọpọ̀ bá kan wá fún wọn oúnjẹ ọmú ní ẹgbàá nígbọ́ ilé ẹgbàá nígbọ́ ilé àkìlì wọn mọ̀ bí wọ́n nìsín sọ́mọ̀tẹ́ ń lò Allah owó àdídá ní òun nìkan ilẹ̀ tàródà Allah owó àdídá ní òun nìkan òkè òun nìkan omi òun nìkan igbá òun dárúkọ Allah Allah Allah Allah ẹ̀ẹ́ òun nìkan ló dá ẹ̀ fi wá gbà fún òun nìkan ló dá yín òun nìkan ní ìṣèjì ẹ̀mú fún yín òun nìkan ló dá sánmọ̀ òun nìkan ló dálẹ̀ ó wá kúkẹ́ ẹ máa sin òun nìkan ẹ wá lẹ́ẹ̀lì sin òun nìkan ẹ̀ sì lákàyè òun nìkan ló dá yín òun nìkan ló pa yín òun nìkan ló jì yín onìkan ló látẹ́gùn onìkan ló lómi onìkan ló nìràwọ̀ onìkan ló ní sánmà onìkan ló ní òòrùn onìkan ló ní òṣùpá onìkan ló ní ilẹ̀ onìkan ló ní irúgbìn onìkan ló ní igi onìkan ló ní òkè onìkan ló ní gbogbo nǹkan lẹ́nu pátápátá ó yá ẹ máa fi onìkan wá ní àá lè fi onìkan o àá ẹ̀rọ tó bá làákà ìrúmọ́. sọ̀rọ̀ jẹ́ sí mùsùlùmí ìmọ̀ràn ní fún gbogbo mùsùlùmí ni pé mẹ́kọ̀ọ́ yára rẹ bọnú nǹkan tí yóò gbé ọ lọ sẹlẹ́tì àwọn àfáà wo lọ́mọ wọn sẹlẹ́tì àwọn wẹ́bsáìtì wo lọ́mọ ṣe kí ni lọ́mọ lọ kódà yàtọ̀ sí ilé bẹ́yìnà lè kúfúrú wà ní ìmọ̀ bẹ́yìnà súnà wà ní bídà sẹlẹ́tì wà àti ọmọ ẹgbọ́ tọ́ bá ń gbọ́ bí tọ́ ń gúúsà gbé tọ́ ti ń gbọ́ gúúsà gbé ọgbọ̀gbọ̀gbọ̀ tọ́ láǹfààní àti gbọ́ ìfì ọ̀rọ̀ rẹ̀ ọ lè fọ́lù o tó bá ti ń gbọ́ ànábì ògúsọ́mọ̀lọ́ ànábì ògúsọ́mọ̀lọ́ tó ń tẹnu mọ́ tó ń gbọ́ tó ń gbọ́ ọkọ̀ ìgbàgbọ́ oníkàpàrà mọ́ ní dáùtù ń pa àgúsọ́mọ̀ ànábì ni gbogbo àwọn péjì tó bá ti ń wíkú ibà ọ̀nfọ́lò gbogbo ẹ̀ ọ̀nláìkì ẹ̀ blọ́ọ̀kì ẹ̀ ó yìí jẹjẹ lórí íńtánẹ́ẹ̀tì ọkọ̀ ọ̀rá tẹ́ ní àwọn dọ́ọ̀tì mẹ́ta báwọn ọkọ̀ tó máa ṣe ẹ̀ kìíní kan bí i you don't want to see kìíní kan of this page ọkọ̀ click ẹ̀ náà nìkan ìṣẹ́ máa rí péjì ọ̀ ní máa rí ọgbọ́n péjì àwọn ẹ̀dẹ̀wẹ̀dẹ̀wẹ̀ ní ẹ̀rí kìíní wọn gbogbo ọmọ ṣe kìíní ọlọ́mọṣà fún gbogbo alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kún mọ́ṣà mọ́ ní kọ̀ọ̀kan wá tó alḥaqqu min rabbika wa la takunanna minal mumtarin. alḥaqqu min rabbika wa la takunanna minal mumtarin. عدلوا وبمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك وحمدك شهر الله إله إلا أنت أستغفرك وأتوب إليك أواتباني إبيري هل من سؤال نعم عليكم السلام ورحمة الله وبركاته Uh, abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kúmọ́ sàfún alágbà yìí ọ̀rọ̀ rẹ̀ <coughs> àwọn obìnrin tọ́pọ̀ tí wọ́n wá fẹ́ kírun jama'a wọ́n ní bò ní wọ́n ti ṣe àkọ́kọ́ ni pé tóbìnrin bá fẹ́ kí jàmá wọ́n lè fi ìgbàláàyè rẹ̀ wà wọ́n sì lè ní ìmáàmù láàrin wọn ìgbàláàyè rẹ̀ wà àmọ́ ìmáàmù àwọn obìnrin kò ní dún wájú bí ìmáàmù àwọn ọkùnrin ti máa dún wájú ìmáàmù àwọn obìnrin àárín wọn náà ló wà bá ti tó sáà fún wọn lọ ẹni ó jẹ́ obìnrin tó jẹ́ ìmáàmù kan wà láàrin wọn ni tí ó yẹ pé ẹni bá ń wò wọ́n lọ kan tọ́tù lọ́ba tá ni ìmáàmù tẹ̀sí tó kíni tẹ̀sí ni ẹ̀kọ́ tí Islam fẹ́ káwọn obìnrin kí wọ́n fi máa kí ìrìn wọn ìmáàmù wọn kò gbọ́dọ̀ tó wọn ibẹ̀ láti wá gbọ́ kíní bí ìmáàmù àwọn obìnrin ò bá wá lè dúró wájú fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ kí ni ká fi wá pe ìrànwọ̀ràn tá a wá gbọ́ níta lénìí tí obìnrin ó wà máa jẹ́ ìmáàmù fún àwọn ọkùnrin yóò tún wá dúró ní iwájú wọn ẹni pé ráwọ̀ráwọ̀ ni yóò ọlọ́dà fún ọjà bá wọn ṣe wò fún wọn àgbọ̀ yìí ọ̀rọ̀ Allahu who called another bastard man? Can he be punished with the ruling of one alleged of adultery that he has lied that the person mother committed adultery? Ah, wọ́n ní ẹni bá pèèyàn ní ọmọ àlè. Ló pèèyàn ní kíni jọ̀wọ́? Ọmọ àlè. Èsì àlèsọpẹ́dì náà ti dáràn kó parọ́ ìsìn náà mẹ́rin. Tolúwa pèèyàn lọ́ máa lè wọ́n sọ pé ìyá rẹ̀ ń ṣe ìṣìnà nù tó dáná táwọn aníwó fìyà inú parọ́ ìṣìnà máa ń jẹ gbólóhùn ọmọ àlè kò tọ́ ká pèèyàn bẹ́ẹ̀ ká fi bú yàn àmọ́ kò túmọ̀ pẹ́ni wo dáná kan fìyà ṣẹ̀yà jẹ́ torí pé dábàá ṣe dájọ́ nínú ṣẹ̀ríà lóòótọ́ iṣẹ́ àlùkọ́ bí ni bàbá ṣèdájọ́ nínú ṣẹ̀ríà ààyè máa ń lo àwọn gbólóhùn kan tí pé ó lè túmọ̀ báyìí ó tún lè túmọ̀ báyìí ààyè fi fa ọ̀ràn síyàn lọ́rùn kódà ìdájọ́ ṣẹ̀ríà nìkan kan nínú ìdájọ́ ayé náà téèyàn bá sọ kíní kan ní ìṣèjẹ́ tó kó tó lè implicate ẹ̀ ó gbọ́dọ̀ wà direct tí ò bá ti wà direct ẹ̀ ẹ̀ máa rújọ rẹ̀ náà yẹ pé táwọn oníbẹ̀bù kérésì àwọn tó fàyè gbà bú gan nínú tí wọ́n ti wà wọn nínú ìṣẹ̀lẹ̀ àwọn nǹkan míì ń bẹ tá a lè kọ̀nsídà tọ́yì gbólóhùn ọmọ àlè wá rèé nínú èdè Yorùbá kò túmọ̀ sí pé gbogbo ẹni tá a pè bẹ́ẹ̀ la pé ìyá rẹ̀ lọ rèé yálè ń ta gbóyún rẹ̀ wálé a lo gbólóhùn yìí ń gbà míì lákàtí ti bá ọmọ wípé kò gbádùn kò sí dáadáa a máa ń lo gbólóhùn yìí láti fi kíni láti fi sọ̀rọ̀ ẹ̀ so èyí ò túmọ̀ sí pa aṣọ pé ìyá rẹ̀ lọ rí ṣe ìdìnnà Allahu ta'ala àlù. ìyá rí ìbéèrè ni alẹ́ sọ wọ́n lójú wo ni Islam fi wo ká máa lo tẹ̀sùbá nígbà tá a bá fẹ́ máa ṣe ìrántí Ọlọ́run. òun náà làwọn pè é yàn ìlú tẹ́lẹ̀ ti wá ní tẹ̀sùbí mi ok àwọn àbá kan náà mọ́tò tẹ̀sùbí mi àná tọ́yì. àkọ́kọ́ òun ni pé adábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó rí kan náà àwọn ìyàwó rẹ̀ jọ kan yóò fẹ́ ṣe ìrántí ọlọ́run ó wá fáwọn òkúta kéékèèké kan jọ ní wá ń tún ka ìrántí ọlọ́run ti ń fi ìlú aláìlú àgbà pé ah ọba sì mọ̀ sí báyìí mọ́ èyí tó fi ń fò kàǹkà òkúta kàá kí ló dé tọ́ máa lo ànáàmì àwọn ìka rẹ̀ yìí pàtàkì jùlọ àwọn ilà tó bẹ́ẹ̀ bì káwá báyìí ká máa fi ká báyìí kí ló dé tọ́ máa lò yìí o àtúndí pé àwọn ìka tó ń wò yìí sa iná hunna mustantaqatun yóò mọ̀ nípa ìyá wọn lẹ́jọ́ tí wọ́n bẹ́ẹ̀ rò lálùkì yá mà wọ́n bá ti wá bí wọ́n sì rántí ọlọ́wọ́ ẹjọ́ tí wọ́n náà rí bí ní fi wá ṣe ìrántí ọlọ́wọ́ èyí ò gbé jẹ́ ìpìlẹ̀ pa ṣèrántí ọlọ́wọ́ kí lá máa wa àmọ́ àjá àmì àmánátìlẹ̀ ìmíyà kálẹ̀ tẹ̀lé àmánà ìmà ìrìgbàlẹ̀ ilmú àmánà támọ́ sábò sí ìmà tó lọ́wọ́ mú bí wájú alkiyama arínú àwọn alfáà ṣeéfì islami bin tèmíyà al-harrani rẹ̀ rahimahullah ṣeéf muhammad ibn salih al-husaymin àwọn dúró pé káfà tẹ̀sùbá àwọn òrògbé láìpẹ́ ńbẹ́ńbẹ́ wọ́n ní májẹ̀mú tó kàn dé ni pé kó má jẹ́ pọ́ wà lọ rí pé tẹ̀sùbá àti wà tó bàbà àbí ìtọ́ máa wá gbé kọ́rùn tí ò ní yàtọ̀ sí pọ̀ sí fáàrí ọ̀sẹ̀ ìyá àti àwa tá a máa rántí ọlọ́run dáadáa rí kálukọ̀ wọn la mọ níwọ̀n pé ọmọ kàbọ̀ fẹ́ ṣe ara àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ sí báyìí tó wáyé pé tó nípa kan fẹ́ fi ṣòǹkà àwọn òkú burú àmọ́ àwọn àfáà míì táwọn wá wò dáadáa nínú ó kú ọ̀nà fi ń ṣókà àwọn tí wọ́n ń lò gan ti gbà táwọn fi ń sin lọ́rùn ní bíbí àmì o téèyàn sì gbọ́dọ̀ jìnà sí abáwọ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ ìlọ wò bọ́ àwọn kó ànábì ti fún wa ní tó fẹ́ fún wa kí lànà bí rẹkọmẹ́ǹdì kò sí rẹkọmẹ́ǹdì ká wa ẹlẹ́ẹ̀kejì ni pé ẹja wa gbọ́rọ̀ tẹ̀sùbá àsórí àgbọ̀ àmọ́ àwọn èèyàn ṣàtijọ́ padà bí wọ́n máa ṣe ẹni tó gbé kọ́rùn ó ṣe kí ni ó gbé kọ́rùn wọ́n ní káwọn máa fi ṣe fáàrí ẹni lómi ti máa lọ sí ìwà mọ́tẹ́sùbá ó ṣe kí ni ó sùn mọ́ báyìí àwọn kan tó wá ń bẹ àwọn adábò ti ti wà nù ilẹ̀ Yorùbá ẹni gbogbo nǹkan ní tí máa ń bọ̀ láì gbogbo ayé tó bá ti délẹ̀ Yorùbá báyìí wà dídàkudà àwọn akọ́lẹ̀ ìbáyé wáyé lómi òun náà mẹ́sàn-án lòun pàríwá mú tẹ́sùwà kò rí nǹkan kan o kò sí lájọ́ ọlọ́run kí ní kan ṣe tẹ́lẹ̀ ní ipa ni ẹlòmí yóò wà múra kàkàkà. àìwá mọ iye tí wọ́n máa ń wọ́n mọ ọgbọ́ àtẹ̀sùbá ah, àtẹ̀jọ́ ti ọlọ́wọ́ ẹjú ní omi tẹ̀sùbá ni ó jù sínú omi tọ́mọ mọ̀ wọn tó ti ní bìlíìbù kan pa tẹ̀sùbá. tó bá tún kà lásán táwọn àfa àtọ́sọ wọn bá fi ṣe ni ewé làbúrò máa ju nǹkan ò kà lásán sínú omi tó ti ní kó dọ̀tí ọmọ wa mu omi onítẹ̀sùbá àtàn yóò mọ̀ ní táìpọ́ọ̀dù ó ní mọ̀lẹ́yà èyí tó wá burú bẹ̀rẹ̀ jẹ́ tó wá àwọn ti wá tẹ̀sùgbà ń kẹ́lì mọ̀ pé ó ti kúrò ní nǹkan òkàlá tẹ́lọ́dọ̀ tiwọn náà àwọn ó tún wá mú pépà kan wọ́n hàn kẹ́kẹ́ sí wọ́n tún wá dì í lóògùn dúdú àti òun funfun wọ́n tún wá so kọ́ mọ́ orí tẹ̀sùgbà kí tún ní ìkágbé yìí náà gbogbo ẹ̀yí lọ́sìn ni òun kọ́ ẹ máa fi dẹ́rùbà àwọn èèyàn kọ́dọ̀ o ìrọ́ nípa o ọlọ́run mọ́sá àbúrúkọ fún wa kò forí jẹ wa ó ṣàlékún àgbọ́yé fún wa so mùsùlùmí ká mọ lu ọwọ́ wa fi ka kí lórúkọ ẹ̀ ká mọ bí so ń ka ilé ìgbẹ́ ti súnà kan lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sí à nǹkan mi tó bá yàtọ̀ sí wallahu ta'ala a'lam. ọmọ tí ẹrú bá bí ṣe mú ṣe ẹrú rò náà ọmọ bá ti bí fún ọ̀gá rẹ̀ tó dolówó ó ti di ó tó jẹ́ ẹni tó lẹ́rú ọmọ náà ti kú lẹ́rú o ó ti kú ní kíni ó ti kú lẹ́rú ẹ̀yẹn làwọn afá kan nígbà kan padà bẹ́ tó nígbà tó béèrè kí lápẹẹrẹ tá a fi máa ń da pálíkì àmọ́ ń bọ̀ ó ní àǹtẹ́lì dalẹ̀ amọ̀tún rọ̀padà kẹ́rù máa bí olúwa rẹ̀ ẹni túmọ̀ rẹ̀ ni pé ẹrú ni ó bímọ tọ́mọ ni ó padà wá wà nípò ọ̀gá ní ṣókí torí àtúkò ǹjẹ́ ǹjọ́ mùsùlùmí wá lè jẹ́ dáadáa ẹrú tí ó sì máa jẹ́ kí ni mùsùlùmí eléyìí kò sí láì fi ń bẹ́ẹ̀ kò sí pé kò sí ṣẹlẹ̀ ó lè tẹ̀lẹ̀ ó lè bẹ́ ó lè tó lè mú lẹ́rú náà kó sì gba islam ọ̀gá rẹ̀ wá lè torí kó gba islam kó túlẹ̀ gbogbo yìí ẹrú náà sì gbọ́dọ̀ gba islam òun náà gbọ́dọ̀ máa ṣe islam gbogbo ara ti gbọ́dọ̀ máa ṣe islam àmọ́ èyí ṣe irú àwọn àkókò tá a wà yí àbáwọn ọmọ tí ọmọ tán ní kó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ lọ́wọ́ nítorí ìlú ẹrú ìrọ̀rùn Allahu ta'ala. tíra fàbọ́ ìlú àgbà ìjà lè máa ka fàbọ́ ìlú àmọ́ lè yìí tíra kan ni ṣe kó ń bẹ lóríṣiríṣi èdè òun ni tíra àwọn jama'atu tabligh jama'atu tabligh lára àwọn àgbà tíra wọn kódà afẹ́ lè gbé sípò tó débi pé wọ́n ti gbé sí o tó bá ti fẹ́ téèyàn sínú wọ́n fẹ́ kó dúró déédéé lójú ìlànà wọn níbi ó bá ti dé báyìí ní tí wọ́n kọ́kọ́ rẹ̀kọ́mẹ́ndì fún wọn ní kí ni fàbọ̀ ìlú àmà ìjà wa lè máa ka tíra yìí à má bá wọn ká o àgbákò tí yóò ṣe nú ẹ̀ a ọ̀dá ìṣèṣe díẹ̀ níṣẹ́ kí ni ìṣèṣe díẹ̀ àwọn ẹ mọ̀ ara àwọn ìṣesí kan lára àwọn ń gbà míì ẹ mọ̀ ara àwọn ìròrí kan lọ́dọ̀ àwọn jama tẹ̀blíkì ń gbà míì nǹkan kó láti inú gbó àti inú síra wọn ni ìdí nìyẹn làwọn àfáàtì ń gbà wọn mọ̀ràn láti jọ òun wá tó ti pẹ́ síra yìí àwọn irọ́ ló pọ̀ jù mẹ́rin àwọn ìtàn tí ó ṣẹlẹ̀ àwọn ìtàn tí ó wáyé táwọn jamaa tó tẹ̀lé ìyá máa pa inú síra àwọn pọ̀ sí àwọn mọ̀dọ̀áàt mọ̀kàlákàt kàdàbáàt tó jẹ́ irọ́ ó pọ̀ nù ẹ̀ dáadáa tó gbogbo mùsùlùmí táwọn jamaa tó tẹ̀lé ìbí náà tí wọ́n bá ti tọ́ ẹ pa síra wọn sí yìí dábì máa ké yóò ẹ lọ rí gbérí yàrá sọ ẹ̀hẹ́ títí alimami nawawi alayhi rahmatullah àgbàfà yóò bá àwọn ọ̀rọ̀ tó sì wà ń bẹ́ẹ̀ tó pọ̀ jù nínú sí ẹ̀ ìgbà bẹ́ẹ̀ níbi àti orin tí ó táwà bá lẹ́jọ́ nílé lórí bóyá lójú àwọn mélòó kan lọ tákàmọ́ kápẹ́ láwọn ká ọmọ kàwá báyìí so yìí òun fi ni lọ́kàn balẹ̀ ẹ̀ka mọ́ kàwé ọ̀rọ̀ ànábì tó lálàáfíà onígíní òní àbàbọ̀dé bàbá ìlú àmàl ẹ̀já jìnà sí wọ́n ní ilé o wọ́n jẹ́ kọ́ mọ́ rẹ mọ́jú odogun kọ́mọ lọ rí ké ìyá tó sọ ẹ̀ abẹ́lọ́ àtàwa àtàwọn jàmáà tó tẹ̀lé bíbí náà ọlọ́mọṣà mẹ́sẹ̀ wá dúró lórí dáadáa ẹ̀ kọ́lọ́ mẹ́sẹ̀ wá dúró lórí dáadáa wọ́n máa ń dáhà láàárín. àwọn obìnrin ṣe ń ṣe àwọn obìnrin tí wọ́n rí wọ́n béèrè lẹ́ẹ̀kan wọ́n wá fi kó béèrè wọn pé ǹjẹ́ tó bá bẹ́ kírun láàrin ara wọn ṣé wọ́n ó ṣe kámọ̀ àní wọ́n ó ṣe kámọ̀ èyí mo ti wà ní ìjìra wa ni. wọ́n wá ní pé wọ́n ó kí sókè ètò àní kí sókè o gbogbo kí ó ti wọ́n bá kí kódà kó jẹ́rùn tá a máa ń kí sókè kí ni wọ́n ṣe wọn kì í jẹ pé ọlọ́run ò fẹ́ jẹ́ ká gbọ́ òun obìnrin lọ́nà tí ó kó ní tìǹà bá wa torí pé ibi tí wọ́n bá ti ń ké lórí ìrún wọn fẹ́ dùn òkè èyí wọn sì fa kọkùnrin mi ò gbọ́ ló fi pé gbogbo àwa tá a bá ń ṣe àwọn à ń kó àwọn obìnrin jọ ẹ̀dàkùn láwùjọ bí tá a bá ń wà ẹ jẹ́ ká dá wọn lẹ́kọ̀ọ́ kì í ṣe pé wọn lè sọ̀rọ̀ ká gbọ́kọ́ wọn lè sọ àmọ́ tóbìnrin tó bà lára tó bá ti di pé yóò ké àlùkò áánì ẹ̀dàkùn ẹja ṣọ́ra kó mọ̀ jẹ́ gbangba tí ó bá ti ké pẹ̀lú ohun tí ó dùn kárí pé yóò kàn tiẹ̀ sọ lọ́rọ̀ lásán yóò kò sí láì sí gómìnà sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́ kò sí láì sí ń bẹ́ àwọn sọ adé àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam máa báwọn ìyàwó àdẹ́bùwà Muhammad sọ̀rọ̀ àmọ́ tó bá ti di pé wọ́n kẹ́ Al-Qur'ani tí wọ́n dùn sí ẹ̀dàkùn ìrún tọ́lọ́wọ́ bá ti lọ́rọ̀ èèyàn fún wa ọlọ́run lóhùn fẹ́ ká gbóhùn wọn tọ́lọ́run bá lóhùn fẹ́ lórí ìrún tó ṣe pó ní bá àti gbọdọ̀ kí tá a máa ń tún sókè bí ó yá ti ké ọlọ́run lóhùn fẹ́ gbóhùn obì kí làwọn ò mọ̀ wá là ń ṣe tó bèrè sí alùpùpù àmì ìgbàgbà tó ń dùn ọlọ́run mo ti kó fún wa wọ́n ní àwọn èèyàn tí wọ́n parapọ̀ tán dáwó láti pa ẹran ọdún pé ṣé gbogbo wọn máa ní ẹ̀sán lórí ẹ̀kọ́ fún wọn máa lẹ́sàn ni àti ìbáwọ̀. àwọn tí wọ́n parapọ̀ láti fi dáwọ́ ẹran ọdún àti bìsíkọ́ọ̀sì ẹran ọdún ọdún ni àṣìmọ̀ bóyá ọlọ́mọdé àṣọra ó sì rìn àjò náà ní ìrọ̀rùn fún wa. ok àwọn ọjọ́ kan insha Allah ìlànà ìyá nìkan àdúrà. ala kulli hal wọ́n lẹ́ran ọdún ìdáwọn tó bá parapọ̀ dáwọ́ rẹ̀ ǹjẹ́ gbogbo wọn náà ni wọ́n ní ládàá wọn pẹ̀ràn bẹ́ẹ̀ ni àmọ́ lẹ́kọ̀ọ́ o ààyè kan mọ́ kóra wájọ pa afẹ́ dáwó ẹ̀ràn ọdún àti kó bá lánàá tọ́lọ́wọ́ bá lálẹ́ fi dáwó ẹ̀ràn ọdún ó yẹ jẹ́ àwọn tó sọ àbí kó bá ìlànà tọ́lọ̀ ní ká fi mọ́ dá òwò ẹ̀ràn àkọ́kọ́ bá a bá fẹ́ pa ògúnfe ògúnfe wọlé yá àìmọ̀ dáwó rẹ̀ èèyàn kan ni ó pa àyàfi káláwọ̀ ọmọ ọlọ́mọta àmọ́ fáwọn gbogbo wa náà sókè a lówó èmi ò lówó láti dá rẹ̀ ẹran fún bàbá wa àṣẹjú àbáwọn òpin ẹran gbogbo àwọn ọmọ wa pera wa lọ pé ẹja rẹ̀ ẹran àmọ́ ta ló lẹ́ran bàbá nìkan ló dá lẹ́ran àmọ́ àwọn ọmọ la dáwó rẹ̀ so bàbá ló ní ẹran so àmọ́ yìí tá a là fẹ́ dáwó afẹ́ gbaládá kò débi òkúfe kò sì débi àgbò agbo ìyẹn kan náà ló gbọdọ̀ rà tó gbọdọ̀ pa tó bá ti jẹ́ pa ilé yá fún ara rẹ̀ àmọ́ màálù a lè dáwó jọ àwa méjì lè dáwó ẹ̀ àwa méjèèjì láti gbà ládàá pa àpẹẹrẹ àwa mẹ́ta lè dáwó ẹ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta láti gbà ládàá pa àpẹẹrẹ àwa mẹ́rin lè dáwó ẹ̀ àwa mẹ́rẹ̀ẹ̀rin láti gbà ládàá pa àpẹẹrẹ àwa márùn lè dáwó ẹ̀ àwa márùn ti gba aládàpá àpẹran bẹ́ẹ̀ náà làwa mẹ́fà kódà àwa méje lè dáwó ẹ̀ àwa méjèèje ó sì gba aládàá pé àpẹran àmọ́ ó gbọ́dọ̀ kọjá àwa méje ìrìn màlúù màlúù tá a bá sì pa májẹ̀múdé òun náà o ó gbọ́dọ̀ ti pọ́dún méjì ó fẹ́ gbọ́ngbẹ́nu lé ìkẹta tọ́ ẹ̀ẹ́ ràǹkúmí a lè dáwó lórí ràǹkúmí náà àwa mẹ́ èèyàn kan lè dára ló gbàládá bí màlúù náà ni àmọ́ àwọn àlùfáà kan já mọ̀ pé níbi tí ràǹkúmí a lè tún pọ̀ ju méje lọ pé kódà a lè tó mẹ́jọ a lè di mẹ́sàn a lè dé mẹ́wàá àmọ́ a gbọ́dọ̀ kọjá mẹ́wàá but at least ẹ̀ méje ti wà ókè. Okay a máa ò ká kún mítà bá dáwó tàbí fẹ́ gba aládàá pa dáwó ẹran tá a sì fẹ́ gbà á ó gbọ́dọ̀ jẹ́ ràǹkúnmí tó ti pé ọdún márùn-ún tí ń fi ń gbẹ̀nu lé ẹ̀rọ kọ́lọ́mọ́sá fún alágbèyẹ ọ̀rọ̀ Allahu ta'ala. àkásìn òkú káwárí orí ẹ̀ ẹni tí wò ní Islam fi wò ó kó bá mọ́ ọ. kájú sí sàárè àwọn ọmọ búlọ́ọ̀kù káwá rẹ̀ àwọn mí ò tún wá sí wọ́n tún wá lẹ̀ táìsì sí kò bá mi kò bá mu ó ní bí ọjọ́ kẹlẹ́ àgbàmì ìdíje àlejò ìdíje àti ìtọ́jú ti aláwọ̀ sára àánú òṣìṣẹ́ fẹ́yà eré àlè máa lọ báyìí máa kiri ìbúrú màdínà gbogbo sàárè ìtọ́ba yìí dáhùn ìyẹn máa tọ́jú báyìí máa lọ rí lẹ́gbẹ̀ẹ́ máa lọ rí lẹ́gbẹ̀ẹ́ torí pé àwọn nǹkan ẹ ti ń sọ òkú sàárè o ẹ ti ń fún ní nǹkan kan yàtọ̀ tó ti special tó bá yá ẹ sọ lójú orí tó bá yá ẹ lọ bẹ̀ máa lọ rí kí òkú pé dàpọ̀ wọn sùn lọ́rùn ní wọn padà ń jọ bí àbí ìjọba ẹ wá wo bí títí ní ìwádìí láyé lọ́dọ̀ àwọn èèyàn lẹ́nu nísìn ó ti wá ń di kóhùn à ń ti fi ń sowó báyìí ẹ ẹ̀ máa wọn gómìnà tó ti kú lẹ̀ Yorùbá ní Nàìjíríà wà yìí ẹ ẹ̀ máa yá àwọn olówó náà ti lówó láyé tí wọ́n kú sáré wọn àwọn àmì ìbárẹ́lú ó tún wá gbé sínú ọkọ̀ bẹ̀m̀bẹ̀ ọkọ̀ millions of naira wọ́n sì wá ọkọ̀ wọnú sáré àríkànbẹ̀ tí wọ́n ti bẹ̀wọ̀ ẹwọ́rú pósí tí wọ́n fi sí ẹlòmí ẹ̀wọ́ owó tí wọ́n ná ẹwà wo àwọn ẹlòmí lẹ́kí ni wọ́n á mí kàtígórì láwọn yẹn bá ti lówó mọ́ni àwọn ẹ̀kọ́ sí òkú special size tó ju irú iṣẹ́ mi ń lò ní yàrá àwọn ẹlòmí àdúrà àwọn kan nísìnyí èyí òun wa máa ń pa èmi lẹ́yìn ní òun náà ti bá àwọn olówó àwọn olówó wa àwọn gómìnà gómìnà wa ó wá ń bá àánú jẹ́ káwọn mùsùlùmí náà níbo làwọn àfa àwọn wà àwọn àfa ẹ̀bí wọn gbóná wà àtàbí ń gbà wọn láàyè irú eléyìí náà ti ti wà àti wọn débẹ̀ ó di di yàrá ó ní wọ́n kọ́ sórí ìsàrè wọ́n kọ́ tán wọ́n lẹ́ta ìjùmọ̀ dáadáa wọ́n tún wá kó gíláàsì bá wọ́n tún wá gbé air condition ó tún wá gbé sínú ẹ̀ ẹ̀dá òkú ò máa gba èsì ni. eléyìí sọ̀rọ̀ ọ̀láì kò ní nǹkan méjì kọjá pé à ń ṣe owó lóko ni ọlọ́dà kò má ti wá ní ọjọ́ ìmọ̀ ṣòwò lóko à ń ṣe kí láti ọjọ́ máa ń ṣòwò lóko ni ọlọ́mọdé àti àmì ẹ̀kọ́ kan Allahu ta'ala a'lam náà. tí yẹn jẹ́ bí rẹ̀ ọ̀lá صدق الله مولانا العظيم وصدق رسول الكريم ونحن على ذلك من الشاهدين اللهم صل على سيدنا ìbéèrè tí wọ́n béèrè ni pé bàbá ṣàdúrà ó kọ́ mọ́lẹ̀ yorùbá wáyé dáadáa wọ́n wà ní bisimilayi iná àádọ́ ìlà ayọ̀kọ́ kódà lómi ìrẹ́ bá ṣàdúrà fún òṣìlẹ̀ ìrẹ́ bá ti ṣàdúrà tó ló ṣẹ̀dọ̀ pé ah, ọ̀la àtúnyẹ tó gbà pé tẹ́ ẹ̀ bá ti fi ọ̀la àtúnyẹ kan sí àdó ayé ìyẹ́jú nù ọlọ́run dákun ìmọ̀ Islam ọlọ́mọdé àti kó kálẹ̀ lẹ́yìn yorùbá àkọ́kọ́ Eh, àdúà ìjọsìn láti ṣe àìsí máa sin lọ́rùn àbíbá ànábì ti sin ànábì ṣàdúà púpọ̀ ànábì ti gbìn ó ṣàdúà púpọ̀ púpọ̀ pàápàá buhari àwọn àdúà tá ànábì ṣe yìí ànábì ṣàdúà fáfọ́jú ànábì ṣàdúà fádìsí ànábì ṣàdúà fún bù ànábì ṣàdúà fún orílẹ̀-èdè ànábì ṣàdúà fún àwọn ẹni ó rí àtẹni tí ó rí ó tàbí àkókò gbogbo ẹ̀ anábì ò parí kankan rí pẹ̀lú ọ̀la fàáfíà kò parí kankan nú ẹ̀ pẹ̀lú títòkú lábẹ́ ṣe bisimilayi lẹ́ka polówó àmọ́ àwọn mẹ́ta kìí yóò mọ strange lẹ́nu mi là ń gbọ́ báyìí káàkiri wa lè ka kùránì a <laughs> lè ka kùránì kọ́ àmọ́ agbọ́dọ̀ gbàgbọ́ yìí kìíní kan àlùkùránì yìí ẹ̀rọ tó di wa ló sọ̀kalẹ̀ sí ẹjá lò báwọn tọ́lọ́wọ́n ọba ní kí wọ́n gbọ́ yí wọ́n ti ṣe kíni bí wọ́n ṣe ń lò ó tọ́ abẹ́ ṣàdúrà ọlá iná àtẹ iná ìdá ànábì máa ń wí ṣé kèé wí ẹjá rọra ṣàdúrà bá ànábì ti máa ṣe ìṣesí ànábì ni pé ẹ máa wo bá ànábì ti kọ́ wa ládùúrà ni ká yẹn lọ́run ká ṣàṣàlá tó bá ànábì ká wá ṣàdúrà ìṣesí ànábì wa Muhammadu tọ́ káwá ládùúrà nìkan já pé ẹ̀kẹ́ ṣàdúrà fún mi ànábì ó tọrọ àdúrà ló ṣe tòlúwa ọlọ́run ọba ọ̀gbàna àǹtàkà lọ́wọ́kàlà bá ṣe báyìí fẹ́yìn ọlọ́run nígbà ilé àbúrò rírá dé tó ní ọlọ́run ah, àbúrò agbára ìrà lẹ́gbẹ̀ẹ́ òṣìṣẹ́ àdúrà fún yàrá rẹ̀ kí lóò anábì ṣe ó ṣàdúrà fún yàrá àbúrò rírá jọ náà kò kọ́lá sí ẹ dákun ẹjẹ ajé ó ni a ṣe bá bẹ́ẹ̀ tàwa súlù lábẹ́ gbé wọ̀ tàwa súlù tá a ṣe mo ká ní nǹkan tá a ṣe ni pé àti kánà àti iná láàárọ̀ àbí kaba kalukura nìkan ìwọ̀n ojú wa ah dákan ah wa ta'ala ọlọ́wọ́ gbàdúrà yẹn ọlọ́wọ́ wọlá ayé àti mo ṣe kétánìsì náà fẹ́ àti ṣúra àti ọlọ́wọ́ ìlànà tàwa nù fi tàwa sálà á ti ṣe àá wà ní ọlọ́run wọlá nǹkan tí mo ṣe yìí èyí ò la mà nínú sí ní rọrùn síwájú ibi títí ní ẹ̀jú wá yorùbá ni pé abátúwá ṣàbùsí ara wa a wá sa àwọn sóra oríṣiríṣi lẹ́sà nígbà tí wọ́n tọrọ owó iná àbí iná nù nígbà tí wọ́n tọrọ ẹ̀ẹ́hùn tí wọ́n fẹ́ tọrọ orí orí orí òjijì ìrájá àná ẹgbẹ́ àti kó kú ló fẹ́ tọrọ àforíjì fún kí ni yóò kúlúwà láwù áhàdúnú ẹni máa fẹ́ tọrọ ẹ̀mí gúngún làkọ́díjá kúnnú ẹni máa fẹ́ tọrọ àlàáfíà fún líláàfínú tẹ́lí pé ètò tẹ́wà béèrè ní pé kí ló jọ má làáfíà nínú líláàfí ní ìlàáfí kúrẹ́ ìlàáfí ìmọ̀rẹ́ ìlàtà ṣìtá ìmọ̀sọ̀yì fàlíyàbùdú ọba hàn

tẹ́bá ti kálẹ̀ méjì ayẹ́gbẹ́ ti ká tútọ́ jù ẹbá ti wá kálẹ̀ mẹ́ta ayẹ́gbẹ́ ti ká odidi àtìgbó yìí ni ìtumọ̀ wọn tó jẹ́ alukùránì ní kúlúwọ̀ mọ́ ní pé bá a bá dá gbogbo alukùránì sí mẹ́ta ìdá kan nú ẹ̀ àfihàn yìí ìdákejì inú ẹ̀ àbí ń sọ̀rọ̀ ahkam ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdákẹta inú ẹ̀ àbí ń sọ̀rọ̀ ń pa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ à ń sọ̀tà àwọn tó ti lọ ìtàn tí ó padà ṣẹlẹ̀ àlìjánná iná àwọn ọmọ àlìjánná àwọn ọmọ iná bóò ni wọ́n ti máa rí ìtumọ̀ rẹ̀ ẹ̀rẹ́kùn ẹni bá ké kúrúwà láwùlẹ́mẹ̀ta sóti àdírẹ́sì ọ̀rọ̀ ahkam sóti àdírẹ́sì ọ̀rọ̀ akhbar àmọ́ ọlọ́run dàpọ̀ mọ́ da mọ́ dojú mọ́ dojú mọ́ gbogbo wa ẹ̀ dání dàmọ́ ọlọ́run dàpọ̀ mọ́ dẹ́mọ́ ò dààmú wa lọ́wọ́ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí àwọn tó bì yẹn tá a bá fẹ́ ṣàdúrà sádàpọ̀ ẹ̀dá ṣàdúrà dẹ́ káwá tún wá sọ kí ní ìdìbà tí wá sọ bì yìí káwọn mùsùlùmí ti wá rò bíi pé bọ́ọ̀ bá sì sọpọ́ la iná àti iná wọ́n gbàgbọ́ àdúrà àwọn èdè ayélujára ò ní bá ṣàdúrà àwọn tẹ́ ẹfì nǹkan lé ẹfì nǹkan bá nígbà ọlọ́wọ́ gba ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹfì nǹkan lé ẹbì kan lé ẹfì nǹkan lé ní ah, ah, ẹbì kan lé ọwọ́ àmọ́ gbọ́ àwọn àṣàkáṣà ọgbọ́n ìdáwọ́ká ìdáwọ́wọ́ <laughs> láàrín tó bá ti ń wówó kí lọ́mọ ká ìdáwọ́ká kí ni nàbí ìdáwọ́ká ìdáwọ́ká àti wáàkà ọ̀rọ̀ mẹ́tọ́gbẹ̀dá lùwákà àmọ́ kọ́ lọ́mọ́sà fún wa ní tí ó gbé àgbóyọ ẹni àti ìdùwà ní bí wọ́n ní kí ni alùsọ́pá gbólóhùn sadaqallahu maulana àti ìjọba tí wọ́n pa nìkan wẹ́ ọgọ́rọ̀ àwọn àlùfáà lásìkò yìí náà sọ fún wa pé kí òun bá pé èyí tá ara kọ́ lẹ̀ fún àlú bẹ́ẹ̀ lọ ara kọ́ lẹ̀ fún gbólóhùn látọ̀dọ̀ ànábì àwọn bá ti rá kọ́ lẹ̀ fún rẹ̀ nígbà bẹ́ẹ̀ sọ ni pé tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ń sìn ànábì ó wà ní ah sadaqallahu òdodo sì lọ́rọ́ lọ́wọ́ bá wọn ànábì wà mú àyà mi wá bá ànábì tí mo ṣe ni níbi àwọn bí táti tó ti lo sọ́dà kan náà á òdodo lọ́rọ́ lọ́wọ́ tọ́lọ́wọ́ bá sọ báyìí báyìí báyìí àmọ́ àwa ní ìsìlẹ̀ mọ́ táwọn ti sọ́ ní àwọn èèyàn náà ó dàbí ta àkàràyé sáré sí náà wọ́n ti sọ sọ̀dá kan wọ́n mọ̀ lánàá làbí ìwò di pé gbogbo ọjọ́ tó bá ti fẹ́ kẹ́ àlùkòrá mi tó bá ti fẹ́ parí ẹ̀ o àbíkọ́ sọ pé sọ́dá kan náà mọ̀ lánàá làbí tó tó bá tún kí alùkùránì tán tó ọ̀tí ìwé ìwó tún gbà pé ọ̀jìnà tó láwọn nǹkan tẹ bá ti tàlẹ́ jẹ pé ó yá ńgbó ló wà bẹ́nu àkọọ́lẹ̀ bí bá ti máa ṣe nù wọn ní lákọọ́lẹ̀ mú wa sẹ́ni pé kọ́lọ̀ kó forí jìn wá ní kó sì bójú fún wa Allahu <laughs> ibi tá a lọ ayédèrè ní nowadays in Nigeria Nigeria dẹ̀ náà wí ẹ̀rẹ́ kí ní èsì Nigeria nìkan àmọ́ ní Nigeria wáyé pé tó ti di pé à ń gé orí òkú à ń gé eré èèyàn à ń gé apá èèyàn à ń gé gbogbo ẹ̀ káàkiri yìí pé pé àátún wa máa sọ náà pé ká máa bẹ́rì ká máa sílẹ́ǹtì sàárè náà sáàbì ń gé orí òkú lọ àkọ́kọ́ ìyá ní ìbèrè kíníkan òkú náà bá gé orí ẹ̀ ṣé tó bá lè kí á mọ̀ tọ́lọ́wọ́ bá bẹ́ gbé dìde kò ní lórí mi ah, ọ̀rọ̀ mi ò jí rárá ṣẹ́gbẹ́ àwọn pé ẹja sí mẹ́ntì ẹ̀kẹ́ ni mọ́ jí orí ẹ̀ lọ ni kò lè mọ̀jẹ̀ pé wọ́n àti àlìjáàmù ń dà àwọn ti gé orí ẹ̀ lọ èyí wọ́n mú wa pé òkú tó bá kú sómi jẹ́ jẹ́ wọ́n ń gé orí èèyàn àwọn tí ń jẹ́ ìsàgbákò ní àwọn tí wọ́n ń gé apá wọ́n ń ṣe rí burúkú ní àmọ́jẹ́ aríkiri kan bẹ ara tá àmọ́ ń sọnù táà bá ti lágbọ́yé ẹ̀sìn a máa lọ wá solúṣọ̀ síbi tí solúṣọ̀ ò sí ọ̀nà tá ń tàbí ìsìnkú lẹ́rọ̀ báyìí náà ó fàyè ilẹ̀ pé máa wú òkú pẹ̀lú ọrùn tí wọ́n jí orí ẹ̀ tẹ́lọ́nà tá ń tàbí ìsìnkú tọ́ àbẹ̀ tẹ́sà rẹ̀ nù ni fi ti lọ túbi tí wọ́n tún jẹ́ ni wọ́n kù fi wọ́n lé díẹ̀ láwọn yóò bẹ̀rẹ̀ sí àti ìsàrè wọ́n wá tòkú bẹ̀ ẹni bẹ́ wá wú ọ̀kú kí lóun kàn ṣe yóò kàn jẹ́lẹ̀ ní padà súkẹ́súkẹ́ náà ni yóò débi tó kú wa abẹ́ká níbi tá a ti pa kìràfí ta bá nu jíra tàrí mọ̀ wọn fún àtọ́ níbẹ̀ bá fẹ́ jẹ́ sáàrí ẹjẹ́ tí gbígbẹ́ rẹ̀ jíjìn rẹ̀ kó tó ń fẹ́ pé ẹni ó ga lóòrò bí sísì tó bá wọnú ẹ̀ báyìí kí sàárè ni ó sì mú tán yányán kó jẹ́ kí làkójọ mọ́

kúmọ̀dé ṣàkù ṣàkù ní kàkàgbẹ́ kọ́kàn sí dóoró láhàdù ní pé bẹ́ẹ̀ bá gbẹ́ ẹ̀tẹ́ gaba tí ó gbàǹtẹ́ tó ga léèyàn lóòró àbí ìdájí ìgbáyà tẹ́wà já tó jẹ́lẹ̀ ẹ bá délẹ̀ ẹ̀tù wá sa nísàlẹ̀ ẹ̀tù wá gbẹ́bì kan sálẹ̀ sí yóò dàbí yàrá bẹ́ẹ̀ bá gbẹ́bẹ̀ nísàlẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń dí òkú bọ̀ tó délẹ̀ báyìí ẹ wá da ojú òkú nìbọ̀bẹ̀ bẹ́ẹ̀ bá da ojú òkú wọ̀bẹ̀ bí ìgbà tẹ́ gbé bí ìgbà tẹ́ rí rúmà falọ̀ tẹ́ gbé wọnú rúùmù rẹ̀ ẹ tún wá tilẹ̀kùn mọ́ fún ọ̀dá lè tilẹ̀kùn ní pé ẹ tún pákó sáyé ibi ẹ̀yìn rẹ̀ àbáwọn búlọ́ọ̀kù ẹ tó òkúta ẹ tó tó tó tó sẹ́yìn rẹ̀ tí ẹ pé ẹbí bá ń wo sàárè ní látọ̀kùnbá kí ní ọkọ̀ máa rí búlọ́ọ̀kù ni kò ní rọ̀kù kankan fún rẹ̀ òkúta ni kò ní rọ̀kù kankan fún rẹ̀ pákó ni òkú ẹti tọ́jú òkú síbì kan lábẹ́ rẹ̀ ẹ̀ẹ̀jẹ̀ wá múyàtẹ̀ ẹ̀ẹ̀jẹ̀ wá dàbò ẹ wá ṣe bẹ́ẹ̀ ẹ wá ga ẹgbẹ́ kú òkúta ṣe báyìí ẹbí dẹ́ wá jí òkú náà yóò rò lẹ́ẹ̀mẹ́ta ní bá lọ ogbó bí sàárè kò níwá bí sàárè òkú jẹ àtòkù fámìlì jẹjẹ ṣe báwọn wàhálà táàṣì gan ká tó láàrí eléyìí gan ilẹ̀ lè mọ́ bá wa bí ilẹ̀ bá sì mọ́ wọ́n ṣe ó ṣe mọ́ ọ̀kí ní yàtọ̀ òjú ká ní àwọn rítà ń rítà rèé sí bí àwọn ilẹ̀ yẹn lè kókó ní pé ó lè difficult láti láti ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ gbọ́ta fún alágbọ́yọ́ ọ̀rọ̀ rẹ̀ so àìmọ́ torí kẹ́mẹ́jì ó ní òkú lọ kára ní àwọn sílẹ̀ǹsì rẹ̀ ó wà náà na lówó fẹ́ yìí ń ń gbọ́ ọ̀rọ̀ débi ọ̀rọ̀ yìí náà àbáwọn ah, ah, àwọn àgbẹ̀ bèrè pẹ́sàn lọ wọn náà ní mẹ́ni wọn ń rántí ẹni wọn mọ̀mọ́ já gbọ́rọ̀ kírírí ọwá ní ẹwà o ní ìsàlẹ̀ kíní kan bẹ̀rẹ̀ ẹni wọ́n máa ń jí orí òkun lọ bébí bá ti kú ibẹ̀ náà ní ẹsìn mi sí o ẹwọ́n jí orí yìí lọ jẹ́wọ́ ojú orí mi lọ orí ìtẹ́ ẹni àbó orí ìtẹ́ mi ẹbí kẹ́ sórí ìtẹ́ wọ́n ẹbí bá jí orí mi ló ṣàgbákò òun ló sórí ibú kí bá dálì kí á mọ orí ìtẹ́ mi padà wá òun yóò wá rojọ́ èéṣí ó lọ ṣe kí ni sọ eléri so àwọn nǹkan tá mọ̀ fàbí ò nígbà fún alágbọ̀n yọ ọ̀rọ̀ rẹ̀ àwọn àbá ní ọdún kan wọ́n wá kéré dùn gbà wọ́n níbi mẹ́fà àmọ́ gbogbo àlàyé ní àǹfààní wo ah, ló wà fún ìyókù tó ń gbé àti béèrè ńlá ilé náà ó gbọ́ àsìkò yìí ti lọ òkú wa ibi tó yẹ ká máa ti wọ́n sí náà lẹ́tẹ̀kù bọ́lá pé jàmá ìtẹ́kù mùsùlùmí ẹ má ṣèkù sílé mọ́ lóòótọ́ o hada mahalu khilaf àwọn àbá ìlú wọn kò lè lórí o àwọn àlùfáà tí wọ́n bá ìgbà pa á lé sí ilé wọn bẹ̀ dáadáa wọ́n ti kíni jọmọ́ wọn bẹ̀ dáadáa wọ́n ti pọ̀ kódà àwọn tó máa ń mẹ̀sà bá ti wò rà rẹ̀ àmọ́ ètò bá súnmọ̀ mú ká mọ̀ látọ̀dọ̀ àdínábí ó níwó oníká sí ìbòsí bẹ́ẹ̀ ṣe wá rí àwọn àǹfààní kan wá ń bẹ ń bi ká sin òkú sí tẹ́kù tẹ́ẹ̀lé rí níbòmí tẹ́ẹ̀lé rí níbi kẹ́sí sílé àwọn àdéhùn kan wá ń bẹ tí ma bá òkú jẹ sí sílé tí ò lè bá kálẹ̀ lọ rẹ̀ sí sí ìjẹ́kù lápẹ̀lú wọ́n ní ká mọ́ lọ́rin pé àwọn ìjẹ́kù àwọn mùsùlùmí ojúṣe ní fún wọn tá a bá nílẹ̀ tí wọ́n lọ́mí àti fún wọn ká ṣàbá ká tọrọ kẹ fún wọn ká tọrọ kẹ fún wọn ẹ dákun kó kú ó wá lọ àwọn àgbẹ̀ ní ìjẹ́kù ọlọ́wà ní káwọn èèyàn gbá ojú àgbóyè yìí náà àwọn èèyàn gbọ́ yìí mọ́ káwọn lọ́wọ́ láwọn ẹ̀lẹ́ náà kẹ́sì ń gbọ́ yìí káwọn lọ tẹ́kù àwọn àmọ́ ń lọ ọwọ́ àmọ́ ṣàdúrà káwá ní láàrin ọdún kan gbogbo ẹ tó wá bẹtẹ fún wọn ju èèyàn one thousand lọ tẹ̀sán ó ti dúró ẹ̀rọ lójú àwọn èèyàn bá gbókù wa gan lásán wọ́n ṣàdúrà fáwọn òkú sí bẹ́ẹ̀ èèyàn tó ọ̀rẹ́ lè gbókù kan wá ń gbà mí èèyàn hundred lè gbókù kan wá èèyàn twenty lè gbókù wá àwọn àṣàdúrà káwá ní láti àánú kéré jù láàrin ọdún kan ká ní ẹ̀ two thousand ló wá dé àbúgbà torí gan lè wọ́n ó pọ̀ tó bá wọn ẹ̀dá inú èèyàn two thousand tó wá wá lọ́dún kan tọdún kan ni o kó wá ṣàdúrà fáwọn ọ̀gbẹ́ sẹ́nu two thousand yẹn kò wá ní sẹ́ni ọlọ́ọ̀ kankan láàrin wọn tọ́lọ̀ ní torí ẹ̀sánú ẹ̀ torí àdúrà sí ìrìnkẹ́ ọlọ́run gbà tí ń bẹ́nu bí i àtàmójì fún ọba tó máa ń sí ìyàlọ́wọ́ bá wa mójúkò fún ìlú mímu mọ bẹ́ńdẹ̀ tó wù náà tó yẹ pé àwọn ìwà tó wù láyé ti ń fi yà jẹ́ bóyá àdúrà tẹ́ni ọlọ́run ní bá wa wá ṣe ní jẹ́kù lọ́lọ́wọ́ fi gba tí òfin ní jìyà mọ́ ṣe bí tí bẹ́ẹ̀ bí àwọn kìrù tó kù lára bẹ́ẹ̀

ó yẹ kí wọ́n sì mọ̀ jìyà àmọ́ bí wọ́n bá ti ń lọ ọmọ pariwo wọ́n sì mọ̀ dìstọ́ọ̀bù ẹni èmi ọlọ́run ẹ̀ẹ́n tí ìdí wá ní kí wọ́n mọ̀ jìyà tẹ́ni èmi ó mọ̀ nìyẹra ìgbádùn ẹni èmi yóò mọ̀ fẹ́ sí wọ́n náà atẹ́gùn ẹni ọlọ́run tí ń gbẹ ní ẹgbẹ́ rẹ̀ nù sàárè atẹ́gùn ni ó mọ̀ ṣe kí ni àìdákùn gbogbo lọ́tọ́lọ̀ bá ní mo jáde láyé ń kéde ní gbogbo ayé ibi táwọn alùsùn náà a lè ní kújẹ̀kújẹ̀ kan tọ́lọ̀ wọ́n bí wá pé ṣe wọ́n nígbà bóyá àtúrí kí mo wá sùn sẹ́gbẹ́ fúlàní ìbìrì fúlàní tó jẹ́ ní ọlọ́run náà rẹ̀ oríire ní kí ẹ̀mọ́ torí pé ẹni ọlọ́run oníwà ní pé ẹni máa tọ́jú bí àwọn èèyàn lọ kí máa fún gbogbo àwọn òkú nílé tó bá wá gbin ẹbí lé ló fi á gé ní èkú

àwọn yóò tí èkú sílé báyìí ọwọ́ ara wọn obìnrin àwọn ìyàwó ya kíní kan yàrá sílá yàrá yàrá ogun àti yàrá àti àbátáì orí ìtààrẹ náà ni wọ́n wà fẹ́ gbogbo bùrọ̀ wọn ni wọ́n ti mọ̀ fọ́sọ́ àwọn aláàrùn ah! ọ̀bìnrin ti jòkó lé lórí báwọn ṣé a máa bẹ láyé kẹ jòkó lé lórí báwọn kẹ fẹ́ fùrọ̀ lé lórí kò ní dìgan àwọn àbùkù táàrùn nǹkan àwọn ara àwọn tààrẹ ìjọba tí wọ́n lẹ táìsì mọ́ máa bọ́ aláwọn àwọn ibi táwà ti

àwọn ọmọ tí ó fọṣọ ibẹ̀ ni wọ́n dògó sí ìjì ó fọbọ́ ibẹ̀ ni wọ́n dògó sí àwọn ìyàwó ilé ibẹ̀ ni wọ́n fẹ́ tán sí gbogbo ẹ̀ tó ń gbá mú ibẹ̀ ni wọ́n mọ̀ lọ lè tẹ́lẹ̀ títí wọ́n sọ èyí tó wà yìí káwá ló wá jẹ́ àdánwò tí ilé alẹ́ tìtẹ́wá dé bá wa níṣẹ́ àwọn òkú náà ti sílé láti 1980 1970 1920 àwọn ilé tí ẹgbẹ́ òkú náà ti bẹ̀ náà ló ra lẹ́rẹ́ ó ṣe ẹgbẹ́ kí ni ọ̀rọ̀ ń bẹ lórí ẹlòmínà ní ti gẹ́ ẹgbẹ́ ah, kọ́lé yẹn náà ní títí bí ilé rẹ̀ nọ́ńsẹ̀sì ni kí ni o nọ́ńsẹ̀sì ni o torí pé jọ́ táwọn ọmọ rẹ̀ bá padà dàgbà àwọn ọmọ wa lọ ní èbó tọ́sí láwọn tán lọ ní èbó tó bá ti láǹfà ní gbọ́gbà wí tán kèé wù ọkọ̀ wá nàìjíríà rẹ̀ kó làwọn ẹgbẹ́ ní ìfẹ́ kan ti pẹ̀lú nàìjíríà tọ́ba tó kọ́ àwọn ní property rẹ̀ bàbá àwọn kan ẹ̀bá ń ta sí ní ẹ̀bá ń sọ lówó wọ́n pì fà táwọn ọmọ ara lé gbígbé yìí tọ́jà nígbà tán bẹ̀rẹ̀ wọ́n jí yẹn lọ wọ́n jí orí yẹn lọ àwọn aráàlú èbó kò fẹ́ wá nàìjíríà lọ ẹ̀dàkùn ẹ̀ wálé ẹ̀ bá bọ̀ sí ní oko owó ẹni lọ́gbà kí lọ́ọ̀rọ̀ àwọn kan gbọ́ wa lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ aráàlú èbó tọ́ àti ìlú wa bẹ́ ìlú èbó àti ìdí òsì ìlú èbó náà máa ń wúrú wáyé yóò wá bí pé tọ́ ilé bàbá bàbá wa tẹ ní tèmi ni mo fẹ́ tà wọ́n fẹ́ láti wọ́n fẹ́ ibi wọ́n ti jẹ́ táwọn jẹ̀mọ́ mùsùlùmí ẹni bá bẹ́ ra léwa ní à sàárè ní mẹ́mẹ́ yóò ní olè arígbẹ̀sà ìkẹ́ni ya aláya bàbá àdìjá òjò ìmọ̀ wọn ẹ̀ẹ́lẹ́gbẹ̀ẹ́kọ̀ láhàúláwàlá fún wàtá ìlà kí ni ó lẹ́gbù ẹ̀fọ́ àwọn aburú ti gbẹ́mí ká mọ́ sí ìkú sílé nù gbogbo wọn náà tí wọn náà torí gbọ́dí láńlọ́dì wọn náà ti ralẹ̀ ọdí kọ́ ọmọ àbálọ́jẹ́ tó ti gọba ìjọlọ́kọ́ àdílé oníhà àkàntọ́lọ́kọ́ náà ní máa ti kú iwájú lẹ́mìí lẹ́sí ní sí o ẹgbẹ́ra gẹ́gẹ́ á sì hàn pẹ̀lú òtọ́ àmọ́ yẹ̀yẹ́ tí ó padà bá ọ torí àwọn ọmọ tó bí ọtọ́ mọ yìí rẹ̀ táwọn bá tún wá lọ tán àwọn ọmọ ìbẹ́ni abámọ̀lá àmọ̀ mọ̀ kó tó báyìí lẹ́nu wa tó jẹ́ tó bá tọ́lẹ̀ ara ní ẹlẹ́gbù ẹ̀kọ́ yá ìyá mi ní ìdílé yá mi ẹni tí ó bá pọ́n ọ léjú tọ́lọ̀ bá ní kó lẹ́rùn tó súnmọ́ tán lágbọ́ yẹ́sù àwọn làwọn tí ó ní ẹja wókù bàbá wa ẹja lọ sí ibòmí iṣẹ́ tó wá lọ́ọ̀fẹ́ sùn lánàá ibẹ̀rẹ̀ kíni ibẹ̀ lápàdà wá gbé lọ àti ẹ̀lọ́ dìde ẹ dákun gbà wá tá wa ó sì já gbàgbọ́ yìí rẹ̀ dáadáa Allahu ta'ala àlà ọjọ́ mọ̀ sí lọ àpá okú ayé máa ń fi jíjà mùsùlùmí wọ́n sì wá fi jíjà mùsùlùmí okú ń dúró okú mùsùlùmí láyé rẹ̀ ó báyìí ẹlẹ́sà lókùn tá a bá ti ṣe ń gbà tá a mọ̀ tá a ti ṣe lé a lè wú lọ gbèsè kan bẹ lọ́rùn tèmi náà ọlọ́mọdé àbáńtán òkú bàbá mi àti ẹ̀gbọ́n bàbá mi àwọn méjèèjì àti wọn pọ̀ ní iwájú ilé làsùn wọn síbà tó yìí náà kódà iwájú mọ́tálásí àwọn aládùúgbò náà ẹwà ti gbọ́ wá sí ní kò dáa àwọn olóyè wá kírun mẹ́ kódà àwọn ẹbí wọn ti wá àṣeyọsùn lórí ẹbí gan ti ní àbá àfọ̀ọ́láyè wá mú wọn lọ kódà bí ti ń kó wọn tí wọ́n ti fún un níbòmíì ti ń kó wọn sí àmọ́ ọlọ́run dàkún gbàmí láyé o gbogbo àti máa di rántí báyìí tó bá ti sọ èmi náà ti ti sọ báyìí èmi tèmi náà máa ń sọ ọlọ́mọdé àmà ìṣe náà bára kan láti kún bí wàá fún ẹ ní nǹkan kọlù yìí pé àwọn ẹbí rèé bí náà lè dé. náà aleykum salaam wa rahmatulah. ok. ok.

ẹ̀rọ ni akéyàn ra fúnṣẹ́ bíi ok ọ̀dà mo adam méjì mọ̀ ní náà rẹ̀ sọ̀rọ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní imam gẹ́gẹ́ bí àwọn àlàyé kan tó ti lọ náà pé àyè máa sáré wọ àwọn tí wọ́n ti ń lọ حديث abi بكر hadith abi بكر o abi bakra o òun ló wọ mọ́sálásí wọ́n ti sún ìjẹgẹrẹ wọ́n ti wá lórí òkú ó wá rùkú látẹ̀yìn ìgbọ́n wá dìde padà ó yẹ̀ṣẹ̀ wá rìn wá sí ìwájú gbanáàbì kírun tán anábì wa ni ta ló ti báyìí báyìí lẹ́ẹ̀kan níbẹ̀ anábì wa ni záàdàkàlá òhìnsàn á ọlọ́run ó tún jẹ́ ọ ní ká sojú kòkòrò láti jẹ́ bá sí àlìjẹ́ náà báyìí sọ anábì wa lo gbólóhùn kan gbólóhùn làwọn afá wa ń jà sí láti dọ́nà lè ní gbólóhùn dá anábì lu àwọn ọ̀fẹ́ kẹ́ka wọ́n ní anábì ní wàhálà tó ẹ̀ pé tí wọ́n ti rákà àtọ́ ti bá rùkú wọ́n dá padà mọ́ o ti bá rákà wọn àwọn kan ní wàhálà tó ẹ̀ bí kọ́ ló wí pé tó wí ni pé wàhálà tẹ̀ ọ́d má tún ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe kí ni láàrín ṣe yí ọlọ́run tàníwàdà fún àmọ́ má ṣe kí ni má ṣe bẹ́ẹ̀ mọ́ o àwọn àfáà tá oríṣiríṣi àmọ́ wallahu ta'ala a'lam pẹ̀lú àwọn ìfàǹfà tó lọ láàrin wọn èyí tá a lérò pé ó súnmọ́ jùlọ òní pé léèyàn bá wọlé bẹ́ẹ̀ tó bá máa mọ̀ lórúkọ níbi ó bá wà náà kó rúkọ so tó bá dìde ìrìn díẹ̀ náà ló kù tí ó rìn tí ó fi jọ ìrìn sáàbù àlèwà ni àyè tí ó wà á ní oṣù kọ̀dà yìí kó ti ń ṣiṣẹ́ mi yàtọ̀ sínú ẹ̀ á ní amọ́nù yẹn nítorí àyè pé iṣẹ́ díẹ̀ lápẹ̀ iṣẹ́ díẹ̀ lápẹ̀ fẹ́ àtẹ́ǹdì sí tó tún wá jọmọ́ nǹkan ọ̀run tí ò bá ti pọ̀ jù Ele eléyìí kò sí nǹkan tó burú mẹ́ òun náà sì lẹ́yìn anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì alọ́ngbà ní ìwà lọ mọ́sálásí ọmọ ọmọ rẹ̀ tó bá lọ mọ́sálásí ó wà gbé e dání báyìí wá ń kírun tó bá ká bẹ́rù kú yóò gbé e lẹ̀ padà tó bá dìde yóò tún gbé e dání padà ìlú wáyé tuntun yóò gbé lẹ̀ gbogbo lọ bá wà lọ. àbá wa ní kí ìjẹ tó bá dẹ́tẹ̀ bíi ìjà lè ra ẹran lè yàtọ̀ à mọ̀nà ká mùsùlùmí ni. gbogbo tá a sọ lẹ́ẹ̀kan àwọn àkíyèsí ta nípa wọn ni à níwọ̀n èdè mùsùlùmí mọ̀ wọ́n. mùsùlùmí ọmọ ìyá wa ni wọ́n àmọ́ àwọn àkíyèsí ti ń bẹ lára wọn lọ́jọ́ kí ni. ọlọ́dẹ ta'ala ààrẹ عليكم السلام نعم ẹgbọ́n náà pè ní question kan ẹ̀wù. kò sí ìròyìn yẹn tún bí rárá. ọjà ń gbọ́ question yìí náà mọ́sálásí súnmọ́ wà ní múlẹ́lá náà náà ẹ̀ tí sálámọ́sá ẹ̀ àríkún sálámọ́ rahmatullah náà ẹjọ́ sáà ẹjọ́ tẹ́bí ìpọ̀sí lórí sáàmù náà kí ni ẹ̀sì ìjìyà ọ̀hún kámọ̀ sọ tax àbí ok return sí ẹ bá sọ tax ẹ gọ́ọ̀mẹ́ntì mọ́ fún yí padà Okay, ọ̀dà. Náà. Okay. mọ́sálásí tán káwọn ṣe ń kírun wọ́n ni wọ́n ọ̀nà ìṣẹ̀lẹ̀ báyìí tọ́bá kírun tán àwọn táwọn olùkọ́ àwọn fi ń ṣe àtúntà lọ àtúntà dáadáa ti dámọ̀ sí ọ̀tọ̀ ni bí àwọn súrà súrà ló máa ń ka àwọn máa ń sọlá tó lè parí parí ẹ̀ ìdáwọn lè ọláwọn yìí bá wọn ṣe àbáwọn lè mọ kírun lọ bẹ́ẹ̀ bá ti bá wọn ṣe kò sí tó ní kí wọn mọ kírun ní ẹ̀yìn wọn àmọ́ bàbá ríbi tí wọn yìí ti ṣe gbogbo owó tó ń ṣe ó sì kí ni kò pẹ́ta ìgbẹ́ náà máa ti súnmọ́ wọn àwọn bàbá rígbó bí ká nínú náà mọ́sálásí ti ń ládùúgbò wa ìṣúná àti bàbá wọn kíjà máa àmọ́ bàbá ti bẹ̀rẹ̀ àwọn yìí náà ṣe ìbéèrè tí wọ́n béèrè pa tax return èyí ò ní ìṣesí kan tó kọ́ márùn àwọn tó bá wà ní ìbò náà máa fi ní ìjùlọ dáadáa ó ń lẹ́ni tí nílùú àwọn ìlú mi àwọn kọ́ńtírì mi gọ́ọ̀mẹ̀ntì máa ń gba tax lọ́wọ́ gbogbo wọn gẹ́gẹ́ bí ìṣiṣẹ́ tó ṣàǹtọ́ ẹ̀ṣà àwọn owó wọ́n ti ní iye tí wọ́n máa gbà lọ́wọ́ wọn tó bá gbà á tó bá di eh, ìparí àsìkò tọ́gbà fáwọn ọmọ fi ń gbà ó lè mọ́jọ́ parí dìsẹ́mbà ń gbà ní àwọn míì àárín ọdún ló mọ́ bọ́ sí wọ́n wá wò tó ké ẹlòmíín bẹ nítorí gbà lọ́wọ́ ẹ̀mí tuntun tó yẹ kí kò sàn lọ kó sàtò dá àwọn kan padà fún irú ẹni bẹ́ẹ̀ sẹ́ni ní lè gbà ó lè gbà á mọ̀nà kan. àkọ́kọ́ ni pé táàkì tí gọ́ọ̀mẹ̀ntì ń gbà lọ́wọ́ àwọn èèyàn náà ìpìlẹ̀ rẹ̀ sámọ́tara wa ọ̀dọ̀ mùsùlùmí ló ti wá àlùkùránì ló gbé wá fún wa àmọ́ wọn tálù kùránì ní kán máa gbà lọ́wọ́ wọn ó ní kèfèrí tí ń gbèlú àwa mùsùlùmí so mùsùlùmí ní sí àlìkò yẹ kó máa sọ táàkì ní mùsùlùmí so àmọ́tọ̀ nísìnyí àti wà láwọn ìlú bíi pé àwọn àwọn ìjọba àwọn tí wọ́n tí wọ́n ṣe mùsùlùmí náà wà ń bẹ́ sọ wá ń gbà lọ́wọ́ wa bíi pé afẹ́ akọ̀tọ́ ti láwọn tọ́jú nàìjíríà kọ́ lè máa dọ́gbọ́n sọ̀rọ̀ káàkiri ara rẹ̀ ọ àmọ́jà àwọn ẹlòmíì ṣe pé wọ́n sì máa ṣiṣẹ́ tí wọ́n fi ń rówó wọ́n sì láwọn òsì máa rówó ọ̀rọ̀ sí nípa táàkì ẹlòmíì sì wọ́n bí ó ti mọ dọ́gbọ́n sọ̀rọ̀ táàkì ó láwọn ọmọ ẹgbẹ́ dọ́gbọ́n sí ọ̀wà àwọn ọ̀lú bẹ́hùn ọ̀lẹ̀ mọ́ lè rí ibi mórí bọ́ àwọn àgbà táàkì lọ́wọ́ rẹ̀ èyí tí ò yẹ kán gbà mọ́ láti gbà ẹ̀bá ń tà nǹkan mi padà ọlọ́run tán àná tààlà. kódà àwọn àbá máa ń sọ gangan ní ìgbà nígbà bí àwọn táàkì wọn àtàwọn owó kan dáhùn yẹn máa ń gbà lọ́wọ́ yìí bí èèyàn bá mọ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ń tọ́ lè gbà tó òfin ní san wọ́n lè fi láì fi lẹ̀ torí pé ẹ̀sán gbà lọ́wọ́ rẹ̀ ní jáde àmọ́ má ṣe ní jàǹbá má ṣe ní rọ́ má ṣe ní tí wọ́n àti wọ́n ká ọmọ di pé àtìwọ́ ah, ah, Ah, well eh, èyí tá a mọ̀ tó wà ní àkọọ́lẹ̀ ni pé wọ́n ní kí láǹfààní ewé ẹ̀ńdá sórí ìdarí ewé ò ní kankan ṣe ṣùgbọ́n ah, ìwòye kan ń bẹ tá a lè fi wò ó ní pé mọ́tìmọ́sìkú náà ló sì bímọ bàbá sẹ́sìn kú máa da yẹ̀pẹ̀ sórí òkú dàìrẹ́ nǹkan kan gbọ́dọ̀ kọ́kọ́ kọ́ bá òkú orí nǹkan yẹn la máa wá dáa yẹ pẹ̀lú ọlọ́wọ́ àná mo lérò pé ìwé tán máa ń já sórí kínní pé kó lè má jẹ́ pé wọ́n da yẹ̀tẹ̀ bí àwọn ẹ̀rí gí bí àwọn òrókùtà tí wọ́n tò sáwọn bí ọkàn tò sínú bí wọ́n ń dá ìwé sí ìyẹn nǹkan ẹlẹ́kejì wá ni pé hadith kan wá ń bẹ àdẹ́gbà Muhammad sallallahu alaihi ó kọjá lọ́nu sàárè méjì kan ó wá rí táwọn ọmọ sàárè méjèèjì àwọn òkú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ìyá ìyàtọ̀ sí àlé lórí yìí ọ̀nà tó dá gbèsè ọ̀nà tí ò tán lè avoid mọ ọlọ́mọ kọ ní gbogbo máa wà ìkan ògbógbó ní ṣe gbé bòrò ní ṣe ìyá lè avoid àti mọ́ṣe gbogbo àbí ò lè avoid rẹ̀ nínú ọ̀nà ọ̀rọ̀ sọ ọlọ́rọ̀ káàkiri mọ́ ìkejì tó bá tọ̀ kì í tábà kì í jẹ́ kí tòun dá kó tó máa owó yìí tó máa ṣẹ́kù lára rẹ̀ ìyá lè avoid àbí ò lè avoid wọ́n ní ṣúlù kí tọ́bi sí lára rẹ̀ anábì nàbì àti ọ̀rọ̀ ọ̀là nàbì wà lọ ó wá fi sórí ìsàlẹ̀ àwọn méjèèjì ó wá ní àwọn méjèèjì ọlọ́run ọbọ̀ mọ̀ sí jìyà ilé fúfú yẹ fún wọn mẹ́rẹ̀lẹ́mú yẹ ìbàṣà lópin ìgbà téwé méjèèjì yóò bá ti ṣe nínú yóò bá ti jẹ ibẹ̀ ẹlòmíì ti wá tà wá hámà torí àwọn bá ti ṣe sàárè tán ẹja mọ́tò ní gbogbo tútù sá àlùkò lè lórí ewé tútù àwọn àlùfáà adínú wọn tán gbogbo tó ṣẹlẹ̀ ànábì nìkan ló ní irú wọn bí wọn bá dé ewé tútù sórí sàárè kò dábà gangan ọkà sí ní pálábà Allah ta'ala ọjọ́ tí lọ ẹja dúró àdúgbò ọ̀rọ̀ ìlú kọ̀rọ̀ mi ẹ̀ bá tó pa nílò láti alkọ́m láti àṣà àmà àgbà wọn bí ìwà ìjọba bá اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته